وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد مسلمي السلام عليكم ورحمة الله وبركاته ọ̀rọ̀ tí a fẹ́ sọ kò pọ̀ a kò fẹ́ ṣàlàyé àwọn kankan fúnra wa ni tí kì í ṣe léyìí ní àkọ́kọ́ abẹ́ ìkejì tí a ti ń sọ̀rọ̀ lórí particular topic yìí ṣùgbọ́n tẹ́jìrì lè òmòrò bí asibábi ńlá ilẹ̀ àwọn nǹkan ó máa ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ ó máa wá àwọn ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ àtàwọn ọ̀rọ̀ tí bá ń wáyìí ni ó tún máa jẹ́ àwọn okùnfà tí a tún máa tún máa fi rìpíìtì àwọn nǹkan míì fún wa torí pé èèyàn ń kọ́ olùgbàgbé ni wá tá a bá wá kọ orúkọ ẹnìkan bẹ́ẹ̀ ni tí wọ́n pè láàfà tiẹ̀ tó já sí pé lọ́dọ̀ ti tiẹ̀ wọ àfà rẹ̀ ò lè ṣe mistake lọ́dọ̀ ti tiẹ̀ àfà tiẹ̀ wọn kì í máa ń correct tiẹ̀ lọ́dọ̀ ti tiẹ̀ kódà káàfà rẹ̀ sọ nǹkan tó takò kìtàbù wà sunna whatever anything he says in contrary to the scripture ìwọ ti wà ókè pẹ̀lú ẹ̀ o ò fẹ́ kí wọ́n ọ̀pọ̀ òsì ẹ̀ tó bá lórúkọ àfà rẹ̀ lọ́dọ̀ wa tá a bá kọ orúkọ àfà rẹ̀ àtiwọn náà tó gbà pé àfà lè ṣe mistake náà tó jẹ́ pé àfà tiẹ̀ ìwọ gan mọ̀ pé a tọ́lùmí máa ń testify a ní lóòótọ́ gbọ̀ngàn tẹ́ ẹ sọ ń pa àfa àyìn lóòótọ́ náà òun mọ̀ pé lóòótọ́ lẹ sọ ẹ̀ parọ́ ṣùgbọ́n ẹ̀ bá tún tèkì ẹ̀yẹ́ sì díẹ̀ fún wọn gbogbo àfa àtọ̀hún tá a bá lè dárúkọ tá a bá kọrúkọ wọn síbí báyìí ni wọ́n ń sọ ọ́ ẹ̀ lè ẹ́ rí nínú ọ̀rọ̀ mi kí wọ́n máa gbé wọn ṣépè àbí kí n máa ba ìjẹmọlúwàbí rẹ̀ jẹ́ àbí kí n máa purọ́ mẹ́nì kankan ẹ lè rí ní ìgbà yìí ìwọ ẹ lè rí àwọn òkè ń ṣe ṣàyẹ̀dì ṣètò àṣàrà ṣèfì ọ̀ṣọ́lù ní ìgbà yìí àwa ń ṣe ìfosóòlù pẹ̀lú ntálà ni a fi ṣe ìfosóòlù ni òun òun kìlì sóòlù ni so ìyẹn kọ́ làwọn ará ń bí gbogbo àfa tá a bá kọrúkọ ẹ̀ tá a bá táìtù rẹ̀ àbí tá a bá ṣe èsì ọ̀rọ̀ fún ẹ̀yin náà mọ̀ pé nínú nǹkan táwa máa ń ṣe ni pé a máa sọ ọ̀rọ̀ àfa yẹn tó já sí pé òun gan fún ara ẹ tó ń gbọ́ gan náà testify sí pé lóòótọ́ àfa yìí sọ báyìí àwọn afún ẹ ní evidence a fún ẹ ní ẹ̀rí nípa pé nǹkan yẹn ò dáa á dẹ̀ sọ ipò tí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa ń fọ́lù sínú ẹ̀sìn á ṣe jù báyẹn náà lọ o èmi ò dárúkọ personality àfa kankan kò sí sínú tó kàn mí àfa yẹn wọ́n ti mọ̀ ọ́ gan olórúkọ gan àṣà àpè lólè àpè ní nǹkan kan kọjá pé àfa báyìí sọ báyìí ìyẹn yàtọ̀ sí ká máa sọ̀rọ̀ lówe lówe má lè dárúkọ èèyàn ànábì náà dárúkọ èèyàn ànábì náà tọ́ka séèyàn so ẹ̀rí wà fún so lẹ́yìn tẹ́ ẹ bá dárúkọ àwọn àfáà yín bí ni mo fi sọ léyè kalẹ̀ fún àwọn ò dárúkọ àfáà kankan láti lè bá bá orúkọ ẹnìkan jẹ́ àbí láti bá bú ẹnìkan àbí ká a ní bú ẹ a ní paramú ẹ kódà kó bú wa àwọn ò ní dẹ lóhùn báwọn àwọn kò ṣàlàyé pé ẹni báyìí sọ báyìí ẹni báyìí wí báyìí ẹni báyìí kọ nǹkan báyìí kalẹ̀ ìdí tí nǹkan náà fi bẹ́sìn mu àádẹ́sọ pẹ̀lú ẹ̀rí títí wa àwa expect kóun náà defend ara ẹ̀ pẹ̀lú ẹ̀rí nínú àlùkùránì àti sunna tí kálukú wá ń claim kì í ṣe ẹjọ́ wẹ́wẹ́ àti ọ̀rọ̀ àáfà tóun náà ò tún ní ẹ̀rí ìyẹn jẹ́ bíi preamble ìyẹn máa jẹ́ nǹkan dímọ̀ fún wọn tó bá lórúkọ àáfà rẹ̀ níbi báyìí tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ bone of contention ibi tí tó jẹ́ kókó inú ìwé ìròyìn òun náà ni pé Islam kì í ṣe ẹ̀sìn àwọn olùmọ̀ islam kì í ṣe ẹ̀sìn àwọn olùmọ̀ tẹ́wà sọ islam di pé ṣe bá àfa kínní náà sọ báyìí ìmámù kínní náà sọ báyìí ṣéwù kínní sọ pé nǹkan báyìí dáa àfa kínní nǹkan báyìí dáa àfa báyìí pin àfa bàtàmẹ́dó àfa sàlẹ̀ òpin nǹkan kan láwa sọ ọ̀rọ̀ àfa di pé gbogbo nǹkan tẹ́ bá ti kà mí ọ̀rọ̀ àfa ni ká máa lò tó di pé láwùjọ lónìí ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ti wá di mẹ́síálà ìtìláfíà lọ́dọ̀ àwọn àfáà zamani yìí àwọn àfáà zamani àwọn àfáà gbàlódé lásìkò tiwa ìwọ náà ṣàkíyèsí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn yányán ni wọ́n sọ di kí ni o controversial issue tẹ́bá ní nǹkan báyìí nínú ẹ̀sìn kí ni ìdájọ́ ẹ̀ wá ní à ẹnu ẹnu àwọn àfáwọ kò lórí ẹ hàtà ọ̀rọ̀ àkídà tẹ̀yin náà ń parọ́ mọ́ pé ẹnu ò má kò ẹ ti tún sọ ọ̀rọ̀ àkídà náà di controversial issue masalatun iktilafiya ẹ ti sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn masala iktilafiya àti ohun tó jẹ́ nǹkan tó tako tawhid àti ohun tó jẹ́ nǹkan tó já sí pé ẹ̀ṣẹ̀ lòun náà bí ò tiẹ̀ wọnú tawhid ẹ wá sọ ẹ̀sìn débi pé yẹn àwọn àáfàá kan ló dáa àwọn àáfàá kan ní ò dáa kò sí ìta àlè ṣe ń bẹ ẹni bá ṣe tọ̀tún ó wọlé ẹni bá ṣe tòsì ó wọlé ìbéèrè ni pé ṣé revelation máa ń takora wọn ni láyìn ṣe náà sí kò wá mọ̀ nsọ tí kan ò pàkan rẹ aṣọ ẹ àwọn èèyàn ti wá di débi pé ẹlòmíì tí ń bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn lénìí pé kíní yóò dáa á ní ẹ má sọ bẹ́ẹ̀ fún mi mọ́ àwọn àáfàá dìbéètì lórí ẹ̀ kódà káwọn àfáà máa dìbẹ́tì lórí nǹkan mi lóòótọ́ nínú Islam ń bẹ nínú ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn èmi lè rí kíní kan kí n pè ń pupa kí wọ́n rí kó o pè ń funfun àtiwọ́ tó o ní pupa àtiwọ́ tó o ní funfun yẹn àwọn méjèèjì àkọ́míì ti atrocity kankan nínú Islam pẹ̀lú ẹ̀rí sì ni o pẹ̀lú ẹ̀rí ni o Ànábì Muhammad ó ní. إذا اجتهد الحاكم أو إذا حكم الحاكم واجتهد نص حديث yẹn mo èmi ò fẹ́ forí hun tí n bá ti bó ṣe wá ní kíkọ kí n sọ túmọ̀ rẹ̀ fún yín àyẹ̀bẹ̀ni tí adájọ́ adájọ́ ẹ̀sìn bíi mufti abolórí ìlú ti ń dájọ́ ẹ̀sìn ó lo nínú kìtàbù wà súnà ó ṣàlẹ ó ṣàta ó ṣà gbogbo ẹjọ mọ́ra wọn ó wá fi ṣe fatiwa pẹ̀lú ẹ̀rí tó hàn sí torí ẹ̀rí anábì wa ní ọ̀hìnsọ́ọ̀bà bí ẹ̀rí tó bá rí yẹn bá ṣe déédéé kìtàbù wà súnà yẹn lóòótọ́ láwo àjìrán yóò gbà ládàá méjì ṣùgbọ́n tí olùdájọ́ ẹni tó fẹ́ dájọ́ ẹ̀sìn tó wá ń fẹ́ dájú ẹ̀sìn tó wá ṣe ìgbìyànjú tó wọlé tó wò ta tó wá ẹ̀rí tí ò rí ó wá gbìyànjú pẹ̀lú nǹkan tó rí ó wá sọ tiẹ̀ jáde súnmọ́ àpùtọ́ ó wá ṣe mistake yẹn ni pé ẹ̀rí yẹn ò bá mu ẹ̀rí yẹn ò wọlé ó ṣe mistake pẹ̀lú mistake tó ṣe yẹn náà ànábì ní falawu ajirun wahid yóò gbalada ẹyẹ kan níbẹ̀ ni pé masala iṣu tó bá já sí pé iṣu tí kì í ṣe iṣu tawhid tí kì í ṣe ọ̀rọ̀ usul tí kì í ṣe ọ̀rọ̀ àkídà ẹ̀ẹ̀kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta o tó já sí pé àwọn iṣu bíi àlùwàlá bá a ṣe fẹ́ kírun kankan ní ẹ̀ẹ̀rí bíyàn bá ní contrary opinion bẹ́ẹ̀ ìyẹn ò sọ ní àkọ́kọ́ di kíni o di ẹlẹ́ di kèfèrí kò sọ ẹlẹ́ni kejì náà di kíni o kò sọ di kálukú wọn sọ lórí nǹkan tí wọ́n rí mọ́ ṣùgbọ́n ẹni tóun gbìyànjú tí kò ṣe fẹnu tó try effort ẹ tó ṣe fatiwa lórí nǹkan tó hàn sí kódà kó já sí pé àdìsí dọ̀yìn fúnlẹ̀ lómìn rí nínú àwọn àfa àwa ń bẹ tó já sí pé àdìsí tá àfa mi fi ṣe fatiwa kò mọ̀ pé dọ̀yìn fún ni òun dìpẹ́ndì lé pé òun náà lẹ́rìí ó sì kọ tírà lórí ẹ̀ ó ṣe fatiwa lórí ẹ̀ ó bá tiẹ̀ lọ pẹ̀lú bẹ́ẹ̀ náà ànábì jó rinlẹ̀ fún wa pé láàdá ẹ̀yẹ kan bẹ fún mùsítẹ́yìdì yẹn èwo wá ní àwa àtàwọn àáfàá nàìjíríà àtàwọn àáfàá ilẹ̀ yorùbá kò sẹ́nìkan tá a lè sọ pé ó mú kún mọ̀mọ́ ìjẹ́yìdì nínú gbogbo ẹ̀yìn gbogbo yín tẹ̀síọ́ wá sí i àwa tiwa tiwa sọ ọ̀rọ̀ ẹ̀sìn di pé mú anyone báwọn àáfàá tó try best ẹ̀ tí ń bá ń gba ládàá tiẹ̀ pé pérépéré táàfáà kejì náà tóun náà try best tí kò bọ́ sójú ẹ̀ fóun títí ẹ̀ síbẹ̀síbẹ̀ náà láàdá kan ń bẹ fún un báwọn bá ń gba láàdá yẹn lálẹ́ kìyàmọ̀ ìwọ tó o fojú lẹ̀ tó o tẹ̀ láàfáà tóun ṣe mistéèkì tóun ò mọ̀ tíwọ náà sì mọ̀ pé ohun táàfáà yìí sọ ẹ̀rí míì bẹ́ ńlẹ̀ tó ègbèsì nǹkan tó sọ tó wá lọ mú èyí tí ó kù díẹ̀ káàtó yẹn torí kó ráàfáà kan tó sọ tó o sì rí ẹ̀rí tó lọ straight tó o mú ìwọ ó máa jìyà ẹ̀ṣẹ̀ àfáà yẹn ó máa gbà dáadáa yóò máa rí kẹ̀ torí àwọn àfáà yìí wá túra wọn lẹ̀ gbogbo àwọn àfáà ẹ̀sìn wọ́n túra wọn kalẹ̀ wọ́n wá sọ pé ohun tẹ́ ẹ bá rí nínú ọ̀rọ̀ àwọn tó bá tako ti kìtáàbù wà súnà tó bá tako tọ̀rọ̀ ànẹ́bì ẹ fi ọ̀rọ̀ àwọn ẹlẹ̀ ẹ lọ̀rọ̀ ànẹ́bì o ìsìláàmù ò kì í ṣe ẹ̀sìn àwọn àfáà débi pé àfáà ni yóò máa ṣe ìdájọ́ ẹ̀sìn fún wa rárá o àáfà ò lè fi ìròrí tiẹ̀ ṣe ìdájọ́ ẹ̀sìn fún wa àáfà gbọ́dọ̀ lọ mú dájọ́ wá nínú kíni o nínú ìwé tá a fi rán ànẹ́bì ni ṣe bá aláàánú ń challenge àwọn tí wọn fẹ́ believe nínú ẹ̀ kí pé fáàtù bọ̀rọ̀ àánẹ́kùn ń pé tọ̀ ẹ̀yin náà lọ mú proof yẹn wá nǹkan tó ń sọ dikin tó bá yẹ pé olóòótọ́ èèyàn nìyí ọba tó dá gbogbo wa ọba ẹlẹ́rìí ni ọba oníproof ni tí tó ń challenge àwọn kẹfìrí pé kọlọ mú proof wọn wá tẹ ẹ bá ti lè rí proof yín tó ṣe déédéé kìtà alukurahani ẹ máa sin ẹ máa ṣe nǹkan tó bá ti wù yín gbà náà kò sí Allah tó challenge àwọn kẹfìrí pé tọ kódà àwọn àlùjẹnu wọn lè mú ọ̀rọ̀ tó dàbí ọ̀rọ̀ yẹn alukurahani tó dàbí irú rẹ̀ wá. tẹ bá ti lè rí ẹmú ẹ̀rí yín wá tẹ fi ń ṣe bẹ́ẹ̀ ànábì sọ fún wa pé òun fi nǹkan méjì ilẹ̀ fún wa tàràkì tó fi kùn àmọ̀rẹ́ yìí òun ti gbé nǹkan méjì ilẹ̀ fún wa o láǹtòdì lò ìzàtàmẹ̀sá tuntun ẹ ní nù ẹ ní sọnù tẹ ẹ bá gbá méjèèjì mú tẹ ẹ bá ṣe kí ni o tẹ ẹ bá gbá mú tẹ ẹ bá dì mú ó wá dá ní Quran àti sunna wa nẹ́bí nínú àwọn ọ̀rọ̀ tá à nẹ́bi sọ tó pọ̀ àwọn àdìs tó pọ́pùlà ní màkà fún yín níka ẹ̀ tó yẹ pé lè má ti gbọ̀ rí o ànẹ́bi ní sàtẹ̀fẹ́tẹ̀rẹ̀kù ummati ala salasin wa sab'ina firqa nígbà tí ń ṣàlàyé táwọn èèyàn máa pín sí ó ní ìjọ àlèhùn mọ̀ wọn ànẹ́bi wọ́n pín sí ẹgbẹ́ ìran seventy three ó wá ní kulluha finnar illa wahida àwọn sàbí wa béèrè ó ní kí ni o ó ní mà ana alayhi liyawm wa sahabi àwọn tí wọn bá ń bẹ níbi tó wọn ànábì dúró sí lónìí àtàwọn sàábì òun àwọn tó bá dúró síbẹ̀ náà àwọn àpéyìn ni wọn ní wọnú náà gbogbo lè wá ń já mọ̀ pé ànábì nìkan là á tẹ̀lé nìyẹn ò fi ṣoríire torí pé tó o bá ti tẹ̀lé o ti tẹ̀lé àlànà nìyẹn tó o bá tẹ̀lé ànẹ́bì nípa pẹ́tọ̀ ọ̀rọ̀ ànẹ́bì nìkan ló fi ṣẹ̀sìn àgbọ́yé àwọn sàábé lórí pàtíkúlà ìjù òun lọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ sàábà tí ò bá ti bá kìtàbù wà súnà mu kò ṣeé ṣẹ̀sìn o ní sàábé gan fún ààrẹ ká má wàá lọ sọ ọ̀rọ̀ táàbì yìí tí ò bá kìtàbù wà súnà mu ká má wàá lọ sọ ọ̀rọ̀ táàbì yìí táàbì yìí tí ò bá kìtàbù wà súnà mu káyẹ̀sì má wàá sọ̀rọ̀ àfa táwọn ò tiẹ̀ dépò táàbì yìí táàbì yìí ṣùgbẹ́ rí làwọn náà tọrọ tiwọn náà ò bá bá kìtàbù wà súnà mu kò ṣeé ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá wa tó bá ṣe fátiwá tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ìwà ń bẹ wọn tó já sí pé ẹ̀rí lórí nǹkan tó sọ ọ̀rọ̀ sàábì ni ọ̀rọ̀ sàábì yìí dẹ́kẹ̀rí kódà ó kẹ́yìn sọ́rọ̀ ànẹ́bì ni torí pé kí ni àwọn náà máa ń ṣe mistake àáfàá mi ń bẹ fátiwá tó ń ṣe fún wa tó fi ní kíní kan dáa àbí nǹkan nǹkan ò dáa ọ̀rọ̀ táàbì ni ọ̀rọ̀ táàbì dẹ́kẹ̀rí ó kẹ́yìn sí kìtáàbù si ọ̀rọ̀ ànábì ní tóun náà mọ̀ tóun náà máa ń ṣe mistake wọn lè escape ẹ̀ àwọn àáfàá míì náà wà ń bẹ ọ̀rọ̀ àáfàá làwọn náà fi ń ṣẹ̀rí tẹ́ bá bi àáfàá mi á ní ẹ mọ́mú málìkì ní pé ó dáa mọ́mú ṣáfì náà lọ bẹ̀ mọ́mú muhammadu náà lọ bẹ̀ lómìnira tó ní mọ́mú abọ́ ànífà gan lọ bẹ̀ mọ́mú ànàfi náà lọ bẹ̀ sàwọ́kínní kan lọ bẹ̀ àwọn àlìsí ẹ̀jọ́ bẹ́ẹ̀ fún yín láàárín àwọn sàábẹ̀ gan fún ara wọn ọ̀rọ̀ máa ń pé méjì ń gbà míì ẹ jẹ́ kí n fún yín ní ẹ̀sáǹpù tí ó jìnnà nígbà tí ìyáńlá wa Aisha òun ní ìyàwó ànábì òun sọ fún wa pé ànábì ò dóòtọ̀ ànábì ò dóòtọ̀ rí torí òun ò rí ànábì ká ànábì dóòtọ̀ lóòrò rí torí ìdí yìí ń kọ ẹ̀yin náà á fẹ́ wò pé tọ̀ jíbí ìyàwó ànábì ni òun máa rí nàná ọ̀tọ̀ ànábì náà àwa rí sàábé mi tóun wá testify fún wa pé òun àtànábì jáde ànábì tọ̀ lóòrò ó dóòtọ̀

táwa fi wá lò tádì sì bá fẹ́ dàbí pé ó fẹ́ kẹ̀yìn síra wọn lójú wa ìmọ̀ ní kíláàsì ni ṣùgbọ́n lónìí yìí o àwọn èèyàn kan tá a rí láwùjọ ilẹ̀ Yorùbá wa lónìí nǹkan tí wọ́n ń pè ní wáàsí nǹkan tí wọ́n fi ń ṣe fátíwá fáwọn èèyàn ni pé ẹ fàwọn èèyàn lẹ̀ ẹ jẹ́ kí wọ́n mú nǹkan tó fẹ́ mú ẹ má dẹ̀ sọ̀rọ̀ mọ́ wọn lójú ó ti wá di pé tẹ́ ẹ bá ti ń sọ nǹkan tó já sí pé òun gangan ló tẹ̀wọ̀n táwọn èèyàn ò ṣe tó já sí pé èyí tí wọ́n ń ṣe bọ̀ wá èyí tí ó tẹ̀wọ̀n ni àwa ara wọn àáfàá àtàláwọn ṣe dá wà wọn á máa sọ fún yín pé ẹ má dẹ̀sìn rú máwọn èèyàn lójú ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n ṣe nǹkan tí wọ́n ti ń ṣe bọ̀ tipẹ́ lóhun tó já pé tẹ́ ẹ bá sọ fún àáfàá ẹ̀sìn gidi tó bá gbádùn yóò sọ fún yín pé má dàlá fún ẹni tí ń ye súnà nẹ́bì ṣé bá nẹ́bì sọ fún wa Afa yìí amúbíẹyá ni mo ti rí ọ̀rọ̀ tí àfáà yẹn ń sọ lénìí nípa pé àwọn èèyàn kan máa ń ṣe dáwà àwọn èèyàn kan máa ń ṣe wáàsí àwọn náà ní nǹkan tí wọ́n ń dá sẹ́sìn tó fi ń da nǹkan mọ́ àwọn èèyàn lójú ẹlòmíà máa sọ̀rọ̀ á sọ fún yín pé yẹn ọ̀rọ̀ yín ṣàti ẹ̀pọ̀ lọ́gán bá ṣàtẹ̀ máa àwọn àfáà amúbíẹyá ti ẹ̀ gbádùn kó máa rojọ́ ní titi ẹ̀ bí àwọn fìlọ́sọ́fà omi tí ìfẹ́ yà síbi ọ̀rọ̀ gbogbo wọn ní ìsìn mo máa ń fẹ́ kí n fi ọ̀rọ̀ gbogbo wọn kí n fi síbi ẹ̀yìn tí n bá sọ ọ̀rọ̀ tán torí àwọn tí wọn ò tiẹ̀ àwọn táwọn ò tiẹ̀ mẹ́ni tó ń jà fà kankan táwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn mi ni kì í máa ń jẹ́ kí n máa fi ẹni tí n bá fẹ́ ọ̀pọ̀ọ̀sì ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yìí ṣe àtìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbà fáyà mọ́ ẹgbẹ́ ya ni pé ẹni tó bá yé súnà ànábì kan ni pé súnà kan ti ń bẹ tẹ́lẹ̀ súnà ni òun ni súnà òun lẹ̀ rí ó ti wá kú ó ti ń parẹ́ látara páwọn èèyàn ò yà síbẹ̀ àwọn èèyàn ti yà síbi nǹkan míì ànábì ni èèyàn kan wá yè é ẹ̀rí ànábì náà nìyẹn yóò ní ládàá ipò oyè súnà ni gbogbo ẹni tó bá tó wá ń practice ẹ̀ lẹ́yìn tí wọ́n ti ń ṣe nǹkan kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ogun wọn náà wọn á gbà ládàá yóò tún wá ládá táwọn yẹn bá wá ń gbà ò tún ní dá ti tiẹ̀ tóun náà máa gbà dúró lópin ìgbà táwọn tó bá lópin ìgbà táwọn tí máa ń practice súnà tóun ti yè súnà tó kú tóun ti yè yẹn táwọn yẹn máa ń practice yẹ yóò máa gba ládá lórí wọn àwọn tó máa ń practice yẹ náà ní ládá tiwọn kò sì ní dídì tiẹ̀ náà lọ́wọ́ káàfáà mú bẹ́ẹ̀ wá lanu gbàgbà kó wá sọ pé ẹ fi àwọn èèyàn lẹ̀ kán máa ṣe nǹkan tí wọ́n ti ń ṣe bọ̀ wá tẹ́lẹ̀ ìbéèrè tá a fẹ́ béèrè ni pé èyí tí wọ́n introduce sí wọn yẹn ṣé kò lẹ́ ṣé kò wà authentic ni torí bí onímọ̀ bá fẹ́ sọ̀rọ̀ àwọn àáfàá onímọ̀ gidi tí wọ́n jiná tí wọ́n dúró déédéé tọ́ba lẹ́nìkan tó bá yẹ sínú nìkan tó bá kú wọ́n máa ń ṣàdúrà fún ni wọ́n á mọ́rí àbá ẹ̀ wọ́n á ṣàdúrà fún wọn ní sọ pé ẹ má dá àwọn èèyàn láàmú ẹ má dúró àwọn èèyàn rú ẹ jẹ́ kán máa ṣe tí wọ́n ti ń ṣe bọ̀ wá tẹ́lẹ̀ náà ṣe bí kò ibi bí mọ́ṣáláìtì làáfíà ní controversial issue ní gbogbo àwọn ọ̀rọ̀ báyìí kò ní sẹ́ni tẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀jẹ̀ ni pé àwọn oníagbárí lásán oníròrí lásán àwọn tí wọ́n ń fojú ara wọn wo nǹkan ni wọ́n fi wọn wo nǹkan láti bí agbọ́nrin ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn Islam al-Islam dínú Islam ẹ̀sìn ni kì í ṣe ẹ̀sìn àfa kì í ṣe ẹ̀sìn olùmọ̀ kì í ṣe ẹ̀sìn scholar gbogbo ẹ̀yà àfa àtẹ̀yìn ṣe wá sí káàkiri káàkiri nílẹ̀ Yorùbá yìí ṣé ti ẹ̀rọ tálẹ̀ kìyà mẹ̀ṣá ṣé kálukú náà mọ̀ kí wọ́n bí òun léèrè nǹkan tó mú un jíṣẹ́ tó tá a bá rántí pé gbogbo nǹkan táwọn sọ fáwọn àlèwò mọ̀ wọ́n á bí wá léèrè á gífù rìpọ́ọ̀tù lórí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa ò ní máa kọ̀dí sọ́rọ̀ ànẹ́bí kódà tí o bá ì tí ì rí nǹkan míì ṣe tó ì tí ì rí nǹkan míì ṣe nínú àwọn ọ̀rọ̀ ẹ̀rí tí o tí ì rí practice o tún ní máa complain lórí àwọn tí wọ́n tún gbìyànjú. inna dina inda lahi al-islam aláàní ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ òun islam ni nínú ayé alukur'ani mi alájà mọ̀ pé bisimilahi rahman rahim alájà mọ̀ pé aliyahuma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina òun ti complete ẹ̀sìn yìí fún yín òun ti perfect yẹ òun wá yọ́nú sí that is òun endorse yẹ kó máa jẹ́sìn fún yín àtọ̀dọ̀ Allah endorsement islam ti wá ẹ̀sìn Allah ọba tá a wá fẹ́ ṣe ẹ̀sìn ẹ̀ ó ti dàrẹ́ ẹ̀ ti wá sí bá a ṣe máa practice ẹ̀sìn ẹ̀ bó ṣe gbé nǹkan ẹ̀ kalẹ̀ ńgbẹ́tọ̀ tẹ́ ẹ bá fẹ́ jábọ̀ rí wá bá mi tẹ́ ẹ fẹ́ pàdé òun tóun ni wá tẹ́ ẹ fẹ́ rí Allah sójú tẹ́ ẹ fẹ́ rí bòde sí gidi ẹni tẹ́ ẹ máa kọ́ṣe tẹ́ ẹ máa tẹ̀lé tẹ́ ẹ fi rálùjẹ́ náwọ̀ tẹ́ ẹ fi pàdé òun Allah lànẹ́bí òfin ní sọ fún wa pé a laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira pé ẹ̀rí ànábì ti tó fún yín lólùwò kọ́ṣe lẹ́ni tí yẹn ń tẹ̀lé lẹ́ni tí yẹn ń kọ́pì ó wá ní fún kíni o fẹ́ni tí bá ń gbèrò láti pàdé Allah ẹni tí ń bá ń gbèrò láti pàdé Allah lọ́jọ́ kẹyìn tó gbà pé ọjọ́ kẹyìn ń bẹ òun ó pàdé Allah ọba òun kó máa rántí Allah dáadáa ìrántí Allah àwọn ń ojú ọ̀nà ànẹ́bì náà làágbà láàfi débẹ̀ ànẹ́bì tó wá ká tẹ̀lé yìí gbogbo súnlẹ̀ làágbà àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ nílẹ̀ Yorùbá yìí lé o olè gbogbo ẹ̀sìn ó di mọ́síálà ìtìláfíà gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ó di kí ni o ẹnu àwọn àfàyàpá lórí ẹ̀ àwọn olùmọ̀ sọ pé àwọn olùmọ̀ sọ pé àwọn olùmọ̀ ẹ kí ni ń dólùmọ̀ gan ẹ ṣe pé lólú ọmọ àbíkẹ́ ẹ pé lólú mọ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ tá a bá sọ̀rọ̀ ọgbà ẹni àwọn olùmọ̀ sọ pé tá a bá sọ̀rọ̀ àwo ẹni àwọn olùmọ̀ sọ pé a bá sọ̀rọ̀ ìkòkò bàbá àṣàsùn ẹni àwọn olùmọ̀ sọ pé kí làǹdẹ́bí wàá sọ torí ẹ ti á gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ti á fáwọn olùmọ̀tán báyìí kí là nẹ́bí sọ màá fún yín ní àwọn àpèjúwe méjì mẹ́ta tí n bá rántí níbi ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó já sí pé wọn bí ẹ dá wọn bí ẹ rí kó sọ fún wa pé kò sí ìta àlè méjèèjì tó bá tó bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn àfa tó ní ẹ ọkùnrin tó bá ti bàlágà tó bá wà ìná tó bá wà ọ́ ni ó lè masturbate ìyẹn lè masturbate kí nǹkan ọmọkùnrin jáde ẹ mọ̀ tí ẹ bá sì masturbate tẹ̀kẹ̀rí ara balẹ̀ ó ṣeéṣe kó o sùn lọ àyè bẹ́ẹ̀ kọ́ ni àwọn àfáà kan ńlá kò rí bẹ́ẹ̀ èèyàn ò lè masturbate ọkùnrin ò lè masturbate obìnrin tó ti lọ́kọ gan ò lè masturbate ìjẹ́ kí nìdí ànábì ní mọ̀nìsítàtọ̀ àmì ń kó mọ̀lẹ́ bá a fálì ẹ̀tẹ̀dẹ̀ òwájì ẹni tó bá lágbára nínú yín láti ṣe kí ni o láti bọ́ obìnrin láti bọ́ ẹnu méjì tí ó gbára àti fẹ́yàwó fẹ́lẹ̀yẹtẹ̀ dẹ́wẹ̀j kó fẹ́yàwó ànábì para ṣe ni. wá nítọ̀ ẹni tó ń o tí lágbára àti lè fẹ́yàwó o ní fálẹ̀yẹ fálẹ̀yẹ o yóò fún yóò ẹ pé ẹni tí ò tí ì lágbára àti máa bọ́yàwó kò sí bóun ó ṣe súnmọ́ obìnrin kó tó bá ti ń gbà wẹ̀ jẹ̀ deliberately tó bá ń gbà wẹ̀ jẹ̀ newly o ò ní sí in the mood àfáà kan wá ṣe fátiwá pé ìyẹn lè masturbate ó ṣeé ṣe ká àfáà nì kọ́ má rẹ àdìsí yẹn gẹ́gẹ́ bí Imam Shawkani Imam Shawkani lọ́bẹ̀ ṣé kí mo kúrò nílẹ̀ gbá tíra wọn mú wọ́n dẹ̀ rọ́ da tíra wọn wọ́n ṣe rọ́dù fún tíra wọn wọ́n gbé ọ̀rọ̀ sheikh eh, imam Shawkani wọ́n gbé wa ẹ wo ẹ wo musafa ẹ wo musafa tí ń bẹ ẹ wo distance tí ń bẹ láàrin Shawkani àti sheikh Mukbil ṣùgbọ́n òdodo òótọ́ ìmọ̀ sẹ́yìn àáfàá lẹ yorùbá yìí nìsín tí wọ́n bẹ́ nìkan dánú yín nìsín tẹ́yìn ṣe fatiwa àgbákò káàkiri yín nìsín kẹ́ wá sọ fún wa pé tọ̀ kò sí ìta àlè ló ń bẹ̀ kóbìnrin máa fi ń ga ara rẹ̀ kó máa rìlíìsì tó báyìí ti lọ́kọ tọkùnrin náà máa masturbate nǹkan ọmọkùnrin kó fi rìlíìsì ara ẹ̀ balẹ̀ ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ á wà yín pé àgbákò wà ń bẹ̀ scientifically àgbákò wà ń bẹ̀ spiritually tá à nẹ́bí ní a máa ṣe nì àgbákò wà ń bẹ̀ tí yẹn bá ti wá ṣe ó wá pọ̀ bẹ́ẹ̀ àrínà àwọn àfa tó sọ pé tọ̀ èèyàn lè èèyàn lè mu ọtí tí nǹkan tí ń bá ń rà ń bẹ̀ tó bá ti reduce gẹ́gẹ́ bá àbúrò ànífà mo ṣe ń sọ̀rọ̀ nípa mọ́ṣálá fíkìú lásán ni o àwọn àwọn mọ́sálà fìkìyà ni mo ṣe ń sọ lọ́wọ́ náà yìí tí sọ̀rọ̀ àkídà tó mú mi lápò ànífà yẹn ní ìsìn ẹlẹ́mẹ̀ wà ayé máa lápò àbúrò ànífà mo mọ nǹkan tí mò ń sọ. àbúrò ànífà sọ fún yín pé tọ̀ èèyàn lè mu tí tí sukaru náà máa ti rèdíùsì ó wà nù kìtàbù súnmọ́ tí wọ́n lò ègé tiẹ̀ náà. ṣé ọtí mímu ṣé kúfúrù ni ṣé kúfúrù ni ṣẹ́yìn àáfàá lẹ wá wá lè tó bẹ̀ mọ́sálà ìtìláfíà ni ẹni tó bá wù kó máa mu ọtí tó bá ti reduce àbí kó máa mu wáìnì ẹni tí ò bá wù kó máa mu ṣé ẹni sọ bẹ́ẹ̀ fún wa tó bá ti wá débi ìfẹ́ nú yín tẹ́ fẹ́ lò fẹ́ nú yín ẹ wà dá gbogbo ọ̀rọ̀ sí mọ́sálà ìtìláfíà mọ́sálà ìtìláfíà pé ìyẹn lè mú ìtọ́ bá wù mẹ́ wàláyì gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ àwọn wáàsí báyìí tẹ́ ẹ dẹ̀ sọ gbogbo ẹ̀sìn di controversial issue pé kò sí tí ò lè mú bẹ́ẹ̀ gbogbo yín lásán lẹ ṣe ìṣirò lálẹ́ kìyàmọ ọ̀rọ̀ ẹlòmíà já sí iná látara ìtẹ̀lé àfa blind followership abatẹlòmíì jẹ láti inú sàárè tó ní wọn bí ẹ léèrè pé tọ àfa yìí ló ń tẹ̀lé nàbà nẹbì àfa ló máa dárúkọ wọn bí ẹ dáa o ò lè parọ́ lákàyẹgùn lè ṣiṣẹ́ tó fi wúrọ o sì lè wúrọ fún àlá o lè wúrọ fún àwọn màláíkà báwo ló tiẹ̀ ṣe mú gan báwo ló ṣe fẹ́ràn tí ń ọ̀pọ̀lọpọ̀ ti wá di pé bẹ́lómi máa fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe nǹkan tí nǹkan yẹn ò pè ẹ̀ àbí tó rí pé kíni tóun fẹ́ ṣe yìí àwọn èèyàn lè àtáàkì òun lórí ẹ̀ á wá dọ́gbọ́n wá àáfàá kan tóun lè sá sí abẹ́ ẹ̀ á ní tóun ṣe yìí mọ́mọ́ lè kí gan lọ́bẹ̀ mọ́mọ́ lè kí náà lọ́bẹ̀ àti gbọ́ ẹ̀yin tẹ́ ẹ lọ́bẹ̀ tẹ́ ẹ rí ṣé bí mọ́mọ́ amadu ti dòkó rí tí wọ́n bí léèrè léèrè àbí mọ̀mọ́ mẹ́lìkì ni gbà pé tí yẹn bá ń ṣàlùwàlá ṣó lè fọ tó bá débi ẹsẹ̀ tó bá ń fọ ẹsẹ̀ ṣó lè máa kí ọwọ́ bọ ọmọ níka ẹsẹ̀ àwọn space ti ń bẹ lẹ́sẹ̀ ṣó lè máa kọwọ́ bọ bẹ̀ kó máa fọ́ mọ́mọ́ mọ́tò ní ara pé kò lè ṣe bẹ́ẹ̀ torí kò rẹ́yìn fún un ó ní ara kò lè ṣe bẹ́ẹ̀ ẹni tó wá béèrè béèrè ò tí lọ ẹni tó béèrè béèrè kò tí ì lọ ṣùgbọ́n ó ti jẹ́ káwọn èèyàn lọ tán àwọn tí wọ́n ń gba kéwú àwọn ọmọ kéwú àwọn tí wọ́n ń béèrè béèrè ó jẹ́ káwọn èèyàn dá lọ́dọ̀ ẹ̀ ló bá súnmọ́ ń pè ya sheik béèrè tó ń béèrè lẹ́ẹ̀kan yẹn ẹ̀rí wà fúnpa lè ṣe o ẹni ẹ̀hẹ́n ká fún mi kí n gbọ́ ó wá ka hadith yẹn fún mama ahmed ó rí pé àdéhùn ah, mama náà rí pé ah, hadith wà authentic ni ní ọjọ́ kejì Imam Ahmad dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́rọ̀ yẹn ṣe gbogbo àtọ́ bá wá ń bá a sì ń sọ ń sọ fún wọn ń ṣàlàyé ẹ̀ fún wọn ń sọ mọ́rọ̀ fún wọn kí wọ́n á bi ẹ́ léèrè ẹni tó ń wá lọ ìjókòó ẹ̀yẹ̀ kan tó gbọ́ ẹ̀yẹ̀ kan yẹn nìkan tí ò wá láǹfààní àti lọ ọ̀dọ̀ ṣéèkì wa mọ́ tẹ́kẹ̀yẹ kan yẹn lòun wá ń gbé káàkiri níjọ́ tó bá pàdé ẹlòmíì tó bá ní rárá a lè ṣe tóun bá ní òun lè a lè ṣe torí pé mọ́mù ahmadu náà ní a lè ṣe kẹ́ni tó wọ́n ń gbé ara ànábì ní a lè ṣe ànábì ṣe ṣé ẹ mọ̀ pé tó bá fẹ́ gba òdodo yóò gbé ọ̀rọ̀ ìmọ̀mù yẹn kalẹ̀ yóò gbọ́rọ̀ ànábì bèlè ń tà sí pé àwọn nǹkan míì ń bẹ táwọn àfáà fi ń ṣe fátúwá tá àfáà míì tó wọ̀n póòsì wọn lórí ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó já sí pé báwọn àfáà yẹn bá ṣe ń bẹ láyé ni wàláàyè wọ́n á gba ẹ̀rí yẹn wọ́n á tún fatiwa wọn ṣe. everybody wá di afọ́jú débi pé àfa àtọrọ ò bá ti bá ti tiẹ̀ mu àbá àfa tí ọ̀rọ̀ tiẹ̀ ò bá ti bá ta àfa àti máa ń gbọ́ òun kò lè jẹ́ ní rí lọ́dọ̀ ẹ̀ tẹ́ bá ń bá ẹlòmíín sọ̀rọ̀ ẹ̀ rí a ní àwọn jàbàtíyà nìyẹn o gbogbo nǹkan ń gbèsè ayé yín wá di jàbàtíyà mo ti mo ti pè àfa kan lórí fóònù rí tó ó ṣe nǹkan kan lórí platform ẹ̀ mo wá pe nọ́mbà àfáà yẹn sálámà àdínkù sá ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí nǹkan tá a ti gbà mọ̀ yín ni pé yín náà máa ń gbógun ti irú àwọn níbi díà báyẹn ẹ̀yin náà tó wá ń fèsì láwọn ilẹ̀ fún wọn kí ló ṣẹlẹ̀ ó ti wá di pé ẹni tí ń sọ̀rọ̀ mọ̀ nǹkan tí ń sọ torí mi èmi fún ara mi jẹ́ mo ti kọ́kọ́ fún láwọn evidence bíi mẹ́ta kalẹ̀ náà kí n tó béèrè béèrè wa ni ẹ lóòótọ́ náà ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí o kò lè jẹ́ mùsùlùmí òun sọ nǹkan míì fẹ́mi ń kọ̀rọ̀ lórí fóònù ó sì ń sọ nǹkan míì ní pọ́blíkì tó ń ṣe wáàsí fáwọn èèyàn ó wá sọ̀rọ̀ tó wá ní ẹ má bínú ẹni tó béèrè béèrè yìí ó jọ jábátí ó ní jábátí kọ́ fálétí ni gbogbo ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn àwọn èèyàn ò wá dúró gba ẹfídẹ́ǹsì ọ̀rọ̀ ìmọ̀ mọ́ kálukú wa ń lanú lẹ̀ báyìí ìsìn gbọ́rọ̀ àfa ìsìn dìde èyí tó wá rú ẹ lójú tó gbọ́ rí o ní kọ́ fún ẹ ní evidence ẹ̀ ẹ wá wo gbogbo àwọn àfáà lẹ́nìí èèyàn kan ń bẹ́ ń ti wọn ó ní tó dára àwọn àfáà kan pín bídíà àwọn tí mo hàn pín bídíà yẹn àwọn ò sí nínú máàpù súnà mọ́ torí káwọn ò pín bídíà èèyàn kan náà tún dé ó ní ìjáàbù ń ṣàrán yàn nìkọ́ọ̀bù ń ṣàrán yàn kóbìnrin bojú kì í ṣọ̀ràn yàn àwọn àfáà fa wọ́n fa mọ́ra wọn lọ́wọ́ lágbàáyé nípa pé ìjà nìkọ́ọ̀bù kọ̀ jọ́ràn yàn ó jọ́ràn yàn fún ẹni tó bá fáìn tí ẹni tó bá rẹwà tí ẹ wà ẹ tí fáínẹ̀nsì ẹ bá lè kó wàhálà báwọn èèyàn ni kó máa bójú ti ẹ nìkan ẹ wá bá ń bí léèrè gbogbo ẹ̀yin tẹ́ wá jòkó síbẹ̀ ẹ sì jòkó síbẹ̀ ẹ sì dìde ẹ sì kó ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ béèrè ẹ̀rí ẹ̀ níbo lẹ̀ rí wàánu kìtáàbù wà súnà sàábì ànẹ́bì wo ìyàwó sàábì wo ni ò bójú ẹ̀ẹ́rí pé obìnrin tó bá fáìn nìkan ni kó bójú gbólọ́wà káwá béèrè pé ṣé gbogbo obìnrin ní máa ń fàyìn bákan náà ṣé gbogbo ìyàwó sàábà ló wá ń fàyìn bákan náà wọn wá fàyìn tó ra wọn lọkọ káwá ní ẹ̀yin tẹ́ ẹ fàyìn yẹn o ẹ má lo nìkọ bò ó ẹni tí ò fàyìn wa gbà á gbà á tẹ́ lọ́rùn pé wọn ò fàyìn inú nǹkan tóbìnrin ò kí ń fẹ́ gbọ́ láyé ni kó sọ fún pé kò fàyìn ìmọ̀ tó bá fẹ́ parọ́ fún tó bá fẹ́ tàn sọ fún pé ó fàyìn bí egbin ọmọ kàtá yóò máa rẹ́rìn báyìí nísìnyí ìgbà ni ẹ wá sọ ọrọ ẹ̀sìn pé yẹn àwọn àáfàá àfàmọ́ra wọn lágbàáyé àwọn àáfàá dùn mọ́ra wọn lọ́wọ́ ó wá jẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ dání tébù tí ń dùn mọ́ra wọn tí ò kárí tó ti fẹ́ tán. àwọn wà láàyè àwọn àwọn olódodo máa ń lo tí ó sì máa jẹ ìyà máa kí àwọn mo fẹ́ lo tíra bí méjì àbí bíi mẹ́ta táǹfààní ẹ̀ bá wà torí pé lómi ti wá sọ kẹ kẹ kẹ ọ̀pọ̀sì àfáà àbí kẹ wádìí ọ̀rọ̀ àfáà míì ẹlòmíì sọ di ọsọ di gíbà mọ́ ẹyin lọ́wọ́ gbé yẹn táfà kaba ṣe fatiwa èyàn wá lọ gbé ẹ wá tébù ẹ ẹ máa sọ dára yín pé ní sọ yẹn ò dáa ẹ ti bọnú gíbà yóò àwọn ìmúra ẹlẹ́hàá òun náà sásábẹ́ pé gíbà ni gbogbo nǹkan lọ́dọ̀ Imran Eleya ní gíbà ni kódà àwọn àfa Sa'id Sa'id ni al-Asin àbí al-Isin ni wọ́n kọ tírà kan nípa kí ni al-ghiba wan-namima orúkọ tírà náà. Abu Dunya ó kọ tírà nípa al-ghiba wan-namima ṣẹ̀ríyàtùn nùsí wà dájírí wà tàhálù ti ṣe kìí àyàlẹ̀ àdúrí wọ́n sọ̀rọ̀ nípa gíbà àti nàmímà ẹ̀tọ́ mẹ́mẹ́ ẹ wo tírà yìí ṣékìrọ̀ bíyìn ló kọ́ o torí inú máa ń bí mùránì pẹ̀lú ṣékìrọ̀ bíyìn o àwọn ò mọ wàhálà àti pẹ̀lú ṣékìrọ̀ bíyìn o ṣékìrọ̀ bíyìn kókó kọ tírà kó fagbárí ẹ̀kọ́ tírà síbẹ̀ máa ka nǹkan tó wà ń bẹ̀ nísìnyí tírà yìí kódà bí ẹ bá jẹ́ student hadith tírà yìí dáa ti yẹ kíyàn náà ká kíyàn ká kíyàn kà dáadáa gidi gan almahajatul bayda fi himayati sunnati lagara min zalati alil akatọyi ọdọyegi alil awa tẹ́ bá ní di pdf ẹ ẹ̀yin tẹ́ ẹ̀yin brothers abẹnú bá tún mọ tíra ká bá di pdf tíra pdf ẹ wà ẹ mẹsàgì whatsapp mi màá sẹ́ǹdẹ̀ sí yín inshàlá tí màá admin mi á sẹ́ǹdẹ̀ nínú tíra yìí ṣé kí wàá kó ọ̀rọ̀ àwọn àfa aládìs àwọn àyímẹtòlè járe wa tààdì wọn kọrọ wọn tó pọ̀ ṣùgbọ́n bí tí mo fẹ́ lò ń bẹ ni pé ká sọ pé ẹni báyìí ṣe nǹkan báyìí ẹni báyìí ẹ jìnà sí ẹni báyìí wí nǹkan báyìí ẹni báyìí àkídà rẹ̀ rí ẹ jìnà sí wàláàyè lára àmánà ìmọ̀ ni tí gbogbo ẹni tó bá jẹ́ onímọ̀ bẹ́ẹ̀ ká bá sọ nǹkan tí ò bá ẹ̀sìn mu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wá

òun ní sọ pé sani abubakar bùnà khalad abubakar bùnà khalad sọ fáwọn pé oni abu bakar ló ń sọ fún yahya bùn sa'id al-qattan in pe amma taksha an yakuna awla alladhina tarakta hadisa um qasma aka inna allah ǹjẹ́ o tiẹ̀ bẹ̀rù pé àwọn ẹni tó pa ọ̀rọ̀ wọn tì tí o kọ̀ndẹ́mù ọ̀rọ̀ wọn tí o lo ọ̀rọ̀ wọn yìí torí àwọn nǹkan tó rí lára wọn tí wọ́n kó sí tó ṣe tí ó dá tó kù díẹ̀ káàtó o ò tiẹ̀ bẹ̀rù pé kí wọ́n má jẹ́ antagonist rẹ níwájú Allah lálẹ́kìyàmà kọ́ọ̀là abu sayid yahya bun sayid alikọ̀tọ́ ni wọ́n ń fèsì fún abubakar alakhalad pé ó ní la'an yakuna awulaye kasimayi ahabbu ilayya min an yakuna nabiyyu kasimi sallallahu alaihi wasallam ó ní káwọn ẹni yìí jẹ́ ọ̀tá mi kí wọ́n takò mí wájú Allah ó mo nífẹ̀ẹ́ sí i púpọ̀ ó dáa gan púpọ̀ fún mi gan ju kan nẹ́bi takò mi lọ kan nẹ́bi bá takò mi bó mo fẹ́ gbà ṣùgbọ́n àwọn tọ̀hún yẹn tí mo ní kẹ́ ẹ jìnà sí tí mò ń ṣàlàyé òdo wọn tí mò ń expose ibi tí wọ́n kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣe lẹ́ni tọ́rọ̀ tí ò tí ì dé level nǹkan mi nù wọn gbogbo wọn nì báwọn bá antagonize mi wájú àlá èyí máa fèsì fún wọn pé ó sọ nǹkan báyìí kò bá kìtàbù wà náà mu ìwọ ṣe nǹkan báyìí kò bẹ́ẹ̀rẹ̀ mu nígbà tí n bá ń fèsì fún wọn pé wọn ṣe nǹkan báyìí kò bẹ́ẹ̀rì mu yẹn ẹ di pé ń kọ òun lòun ó máa supersede wọn òun tá a fà yín try láti jẹ àmọ́ nìyẹn tó bá wọ̀ kó ṣe èèyàn pẹ̀lú ẹ̀rí tí wọn náà ní lórí ohun tẹ́nìyàn sọ torí pé kíní yẹn ò rí bẹ́ẹ̀ òun náà wá mẹ́rí mi ìwà ó wá fi wọ̀ kó ṣe ẹnìyẹn kódà ó tún gba láàdá tí ẹ̀rí rẹ̀ bá bọ́ sójú ẹ̀ ju tẹ́nìyẹn lọ tẹ́nìyẹn náà ò bá wá kí n ṣe onífẹ̀ẹ́ nú tí kì í ṣe ẹni tó ti sọnù tó já sí pé gbìyànjú tòun náà lòun náà lò òun náà ní ládàá tí kì í bá ń sọ̀rọ̀ tàwídì ọ̀rọ̀ àkídà rẹ̀ bá ń sọ. tó afáwa ń tẹ̀síwájú ó ní yekulu li káàn nẹ́bí wa máa sọ fún mi pé lima lam tasni bil kadhiba an hadisi aw lam tazubba al kadhiba an hadisi èmi ló ṣe ìwọ́n tiẹ̀ kí ló dé kí ló hàfẹ́ tiẹ̀ tí o lè dìfẹ́ǹdì irọ́ eléyìí tí wọ́n lọ́ mọ́ ọ̀rọ̀ mi wáyé kí ló ń wò tó o sì mọ pé kí níyẹn ò rí bẹ́ẹ̀ kọ́ọ̀dà ó wá sọ pé wàyíṣà kánà ṣáàhídù bizuri fi hakim yeziru taafuhu hakiru yajibu kashfa hali yìí ó ní bí ẹni tó bá ń jẹ́rìí irọ́ tó ń jẹ́rìí tó ń jẹ́rìí irọ́ níbi ìwọ rẹ̀ ní pé kí ni o ká ṣàlàyé ìṣesí irú ẹni bẹ́ẹ̀ àwọn kan bẹ onírọ́ ni wọ́n àwọn kan bẹ ń jẹ́rìí irọ́ àyè expose irú ìṣesí wọn. falikadhib ala rasulillah ẹni tó bá jẹ́ ni tí wọ́n ń parọ́ mọ́ àlá àhàkù wà áwùlà ẹ̀rí ohun tó bá fi lè mú wa tíjà sí pé níbi ká ṣe ká kárí dínkù onírọ́ ẹni tí ń jẹ́rìí irọ́ ká ṣàlàyé ẹ̀ ká ká expose ẹ̀ tó bá fi lè rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èmi ló wá dé tí a ní expose tá a ní expose ẹni tó já sí pé òun ní fi ń lẹ́tọ̀ọ́ sí jùlọ ká expose tí ń ṣe onírọ́ lẹ́hánà ṣáàyìdà torí pé ẹni ìzà kádìbà fi ṣahadatihi lẹ́m yáàdù kádìbùrú al-mashhud alayhi والكاذب على رسول الله يهل الحرام ويحرم الحلال وتبوع مقعده من النار بكذبه على رسول الله يعني تنقرأ tóun parọ́ títí ẹ̀ nọ́mánọ́mà irọ́ tí bá ń pa ní ń ẹ̀rí àwọn èèyàn ò rí pé àìléyìí onírọ́ èèyàn ni àákọ́ ọ̀mọ́ ẹ lónírọ́ ni ṣùgbọ́n tí bá ń parọ́ mọ́ àlá àti ń parọ́ ẹ̀rí ni ó ti yé tí tí ń haram tí ń wá ṣe kí òsì aláàlí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe fátíwá lónìí nísìnyí ni wọ́n ń sọ nǹkan tí ò tọ́ di nǹkan tó tọ́ pẹ̀lú pẹ̀lú pé àwọn àfáà kan lọ ọbẹ̀ tọ́ wa sọ̀rọ̀ lọ débi pé wọ́n wá sọ̀rọ̀ débi pé nípa pé tọ̀ kí tiẹ̀ ni wọ́n á wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lọ tó pọ̀ gan ṣe dá ọ̀rọ̀ àwọn afáàní wọ́n ń sọ ọ̀rọ̀ Dárò Kútìnì náà ni tó mú wá o ọ̀rọ̀ ṣé kìrọ̀ bí nǹkan lélẹ́yìí o torí ìwọ tó láìkí wọn o tó wọ́n ti poison mind rẹ o wọ́n ní súnmọ́ kọ́là Dárò Kútìnì tẹ̀sọ àfáà ti ń sọ̀rọ̀ ni yáyà sàyìn yáyà àgbọn sàyìn dàdàkọ̀tà nìyẹn ẹ̀rí ó tún wá ń tẹ̀síwájú ní afáyẹn tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ lọ́ṣá ó tún ní àwọn ọ̀tá àwọn tó gbà wá ọ̀gbọ́nàkà nàṣáyé sani amadu yaya anu amadu yusuf ó ní sufiyanu saori ní máa ń sọ pé fulanu dọ̀yìn wà fulanu kọ̀wé wà fulanu kádò ánìwò wà fulanu látà kúrò ánìwò wà kánẹ̀ láyà láyàrọ̀ dáàdì kàgíba ó ní sufiyanu saori ẹ̀ ẹ̀ ṣáà máa sufiyanu saori ẹ̀ lè fi wá àwọn àwọn dọ̀dọ̀yọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀ rí ó ní ọ̀nà àwọn ọ̀rọ̀ Sufyanu Sàárì ni pé kí ẹni báyìí dọ̀yìn fún ni má lo ọ̀rọ̀ ẹ̀ ẹni báyìí ya òun strong ẹ lọ́rọ̀ tiẹ̀ kọ̀ wíwì lòun ẹni báyìí ńkọ́ ẹ má gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni báyìí ńkọ́ ẹ gba ọ̀rọ̀ lọ́dọ̀ ó ní ká máa ṣàlàyé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ká máa expose wọn làyàrọ̀ dáadéka kí ìbàtà kò rí lọ́rọ̀ ẹ̀yìn ẹ̀yin tẹ́ ẹ sọ ọ̀rọ̀ ká ṣàlàyé ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ sọ di ọ̀rọ̀ ẹ̀yìn nínú ẹ̀sìn kò rí bẹ́ẹ̀ o ó tún tẹ̀síwájú ali bun ibrahim alimustamili ó ní kọ́lá samitu eh, abal hussein muhammad bin ibrahim bin eh, shaib bin shuaib alagazi muhammad bin eh, ibrahim bin shuaib alagazi ní wọ́n sọ pé ó ní samitu aba hafs ẹ̀rí amr bin ali yakul òun ní pẹ́tọ̀ afa kọ́l kuntu inda ismail bin ulayya òun bẹ̀rẹ̀ ismail bin ulayya fa adasa rajulun bi hadisi na rajulin èèyàn kan wá dá ọ̀rọ̀ lẹ̀ nípa pé ọ̀rọ̀ tóun sọ yìí o òun gbà á lọ́dọ̀ ọkùnrin kan fàkúrò tó ló ń bá ní látọ̀ hadith and ara máa sọ̀rọ̀ kọ̀kọ́ fún wa tó bá wá ní kí ẹni tó dárúkọ yẹn fàyín náà wò léèzà bí sábùtì ẹ̀rí ẹ̀rí kì í ṣe ni tá a máa ń gba ọ̀rọ̀ ẹ̀ oníròyìn ni mo sọ fún wa pé tíra yìí o fẹ́ni tó bá fẹ́ ṣe ẹni bá ń kọ́ ilmùlẹ̀ hadith tíra yìí ìyá kà torí àwọn òwá àti pọ̀ gan àwọn èèyàn pọ̀ gan tó já sí àti bí a ṣe máa kọ́ ìmọ̀ nípa ẹni tá a lè gba ọ̀rọ̀ àti ẹni tá a lè gba ọ̀rọ̀ ẹ̀ ogún àwọn ìmúránì ẹlẹ́ra kò yẹn a lè gba ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ ẹ̀sìn kódà tí ìmúránì bá ń tú kúránì fún ẹ lọ́ọ́ tún tún ẹ wò fún ara rẹ o lọ́ọ́ gbé tẹ́bù sí àwọn àfáyẹ̀sìn kó lọ́ọ́ tún kà ń bẹ́ o kò mọ̀ yàtọ̀ láàrin àdéhùn mọ̀kútùn kò mọ̀ àdéhùn mọ̀kútùn ní fi ń ṣe fátíwá pé ẹni hàn túmù ó dẹ̀ lẹ́ máa wọn àfa ẹ̀sìn táwọn náà lọ ọbẹ̀ àdéhùn mọ̀kútùn kò mọ̀ o kì í ṣe ebu kò mọ̀ ni tí bá sì ń sọ̀rọ̀ náà ẹni bá jiná nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti mọ̀ pé lè yí o ti mọ̀ kankan mo fi aláàbúra ó yí sí àti mọ̀ kò mọ̀ kankan kì í sì ń ṣe bí apẹ kò rí bẹ́ẹ̀ kò mọ láti ilẹ̀ ó mọ òdodo ṣùgbọ́n nǹkan ti dàrú ni o kí alamajà kára padà sí aburú fakọ́ra rọ́jò arákùnrin táwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ní à ègìtàbùtàwò fún nǹkan tó yẹ sọ ń pa ẹni yẹn ẹ ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn fakọ́ra Ismail Ismail bóun ọ̀làyà wa sọ pé magitaabuhu kò sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn o wàlàkínnahu akama annahu laysa bisábùtì ṣùgbọ́n ó dájọ́ pé kí ni o kì í ṣe ẹni tá a máa ń lo ọ̀rọ̀ ẹ̀ ẹni tí ń bá ń wá òdodo kó lọ ka tírà yìí àti àáfà eléyìí tó wà ní àáfà tó wà ní tọ́kì yẹn tó náà máa ń sáré lẹ gbogbo nǹkan ní gíbà gíbà gíbà yẹn ó jẹ́ lọ́ọ́ wá tírà yìí wàláyé yóò ṣe láǹfààní gan wàá mọ̀ yàtọ̀ láàrin ohun tí ń jẹ́ gíbà àti nẹ̀síhà ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ yàtọ̀ ẹ wá wo kí wàá ní mú kí fọ hafiz bun naim alahagba hafiz abin naim àwọn ẹwọ àwọn tá à ń dárúkọ fún àwọn muhadisun àwọn afa àwọn eléyìí gbogbo àwọn eléyìí ọmọ tí ń jẹ bídí àmọ fásikọ o wọn mọ o tá àfa kan sọ fún wa lẹ yorùbá pé àfa tóun ò bá ti fi lè pín bídí à kò sínú àlùsùn náà ní dẹ̀ ń sọ nọ́ńsẹ́ǹsì yẹn pẹ̀lú confidence débi pé ìjọba kí ni ẹ̀rí ìwọ tó pín o wàláyé ó lọ ń fi mọ òkú fòsànhábà ní fi mú ṣẹ̀ríà fún wa tó tún máa ń àkámà lórí pé ẹni tí ò bá fi lè wá mú bóun ṣe mú yẹn ń gọ kò sínú alùsùnà àwọn àáfàá tí wọ́n sì ìpìlẹ̀ gẹ̀rí wọn yọ èèyàn kó nù alùsùnà torí pé kò fún bídí àìláyé ẹ̀rí lákọọ́lẹ̀ anybody kánà ṣàánú wa kí ni mo kí fa hafiz abinayim nínú mọ̀kọ́dímọ̀ tiẹ̀ tó pè ní kìtáàbù dọ̀ àfáyì náà ni o tọ́ ó ní wùdúùbù tọ́ àti láì ọ̀rọ̀ sólìhí sàlàsálàm wà tẹ́ṣì àdìdìzá àlìkàbìl àyàtì làhà àdìsá àlàtọ̀ àti rọ̀sàlàsálàm àtàdírù min mọ̀kàlàfàtìhì ó ní ọ̀ràn yẹn ní kátàláàlà ọ̀ràn yẹn kátàlé ànẹ́bì kí yẹn sì jẹ́rìí lórí ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ni tá ó wàá ní kẹ ká máa ṣọ àwọn èèyàn kúrò lára nípa kíni o nípa pé wọn ti japa sáà nẹbi ọ̀ràn ìròhùn náà àpèjúwe ọ̀rọ̀ tóun fẹ́ sọ ní pé kíni o ẹ̀rí ẹ̀rí ọ̀rọ̀ nínú kùránì ní sọ́tò nìsa àyà eighty kùránì chapter four verse eighty ó ní aláàní bisimilá mẹni rọ yín mẹyìn yóò tí ẹ ń lọ aláàní mẹyìn yóò tí ẹ ń rọ sóòlà ẹni tí ó ń bá tẹ̀lé ànẹbi fakọdà àtọ àlá ó ti tẹ̀lé àlá náà nù ọ̀rọ̀ tí mo sọ ṣáájú lẹ́ẹ̀kan ni tọ inú sátìlà azab 36 aláàní wàmẹ̀ yá sí lọ́ọ̀hà ọ̀rọ̀ sóòlà ẹni tó bá fi lè wá ṣe àlá tó ṣàǹdẹ́bì ó ti yé fakọ̀dù dọ́ọ̀lùladọ̀ láìláì mùbínà irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti sọnù ní àná tó ṣe kíni o àná tó fojú báwo ló ṣe ṣe àǹdẹ́bì náà ní pé o kó o gbé súnà àǹdẹ́bì kalẹ̀ kó o fìfẹ́ náà ló súnà àǹdẹ́bì mọ́ kó o pò sọ̀rọ̀ àǹdẹ́bì aláà tó wá sọ wa lára nípa pé bá a tún ṣe máa ṣe ṣọ́ra fáwọn tí bá tún ká láfà àwọn tí bá tún yapa kìtáàbù wà súnà bá a ṣe ṣàwọn lára wọn aláàní fálẹ̀ yá àdáàrí lẹ́dínà yóò hálì fún àmúrí káwọn tí wọ́n ń yapa ọ̀rọ̀ ànábì nì kán lọ ṣọ́ra àìtòsí ìbá ohun fìtìnà níbi pé kí fìtìnà má bá wọn a yóò sí bá wọn aláàbò náà ní àbí kíyà ẹ̀ta ilé wa láti kí ni o kó má bá wọn. tọ́ sóun mọ̀ kọ́ọ̀lá apáyẹ tó ń tẹ̀síwájú dákun sí ọ̀rọ̀ ṣé ìkẹrọ̀ bí ìlú wa nù ni wọ́n kó kinní ara wọn ni ọ̀rọ̀ àwọn tábì ní ọ̀rọ̀ àwọn sàábà àwọn àfáìsì tí wọ́n ti lọ́lọ́mùlọ́mù náà kó síbẹ̀ ọ̀wà ní falẹ́mẹ̀ ọ̀wájàba ti tàn àtúwú nígbà tí ìtẹ̀lá ńlá ìtẹ̀lá nẹ́bì tí wájú ọ̀rọ̀ yẹn ọmọtàbà àtúwú àti ìtẹ̀lé jọ̀rọ̀ yẹn ẹ̀rí lazim kúlà ákìl àmọ̀kátìbìl ìtìhàd fi tẹ̀mùyísí bí na sọ̀yí àkàbáríhì wàsẹ̀kìm àsáàríhì wọ́n yẹ́bùsùlà mẹjùhúdàwó fi máa rí fàtìláàdìkì واقتباس سنة وشريعتي من الطريق المادية والأئمة المادية onímọ̀ tí já sí pé ká má يعني، ànẹ́bì ọ̀ràn èèyàn ni ẹ̀rí gbogbo ńlá ká èèyàn ni kó dúnú mọ́ ìgbìyànjú pé òun ó máa ṣe ìgbìyànjú lórí kíni o kóun máa ṣàlàyé ohun tó clear tó jẹ́ òdodo àwọn òròyìn òdodo àti àwọn àìsàn ẹgbà wá tọgbà wá tó jẹ àwọn àìsàn ẹgbà wá tí ò gbádùn kó wá máa ná ìgbìyànjú rẹ̀ lórí kíni o lórí bíyàn ó ṣe dá òótọ́ mọ̀ kíyàn sì máa ṣe àwọn àfi kíyàn sì máa mú àwọn súnà nẹ́bì àtàwọn ṣẹ̀ríà nẹ́bì níbi ojú pọ̀nà níbi ojú ọ̀nà tá a láàyọnu sí àti lọ́dọ̀ àwọn àáfàá eléyìí tí wọ́n mọ̀nà iṣẹ́ ni tó o bá fi lè mọ̀ pé kíní yìí yìí lọ̀rọ̀ kíní ilé rí àáfàá kan ṣe kan kò dáa ìwọ mọ̀ èyí tó dáa pẹ̀lú ẹ̀rí ìwọ náà táìtù the same fatiwa yẹn kó o sọ ẹ̀rí títí ẹ èyí tẹ́mi náà ń ṣe fún yín lọ́wọ́ yìí ní ìsìn báyìí torí wọ́n tó o bá ń gbọ́ ìmọ̀ ni bá a fapá wọn pé kíní kan dáa tó o gbọ́ tó tó ẹ létí tó o dẹ̀ lẹ́rìí pé kíní yẹn ò dáa ìwọ náà mú ọ̀rọ̀ yẹn kó o tún sọ kódà àwọn lè kọ́ńtírà pé ẹni báyìí sọ báyìí ló dáa kò sí dáa ohun mìíràn tí a fa àtàn mọ̀ṣúùdù kíní kan ní ń jẹ́ nílẹ̀ lárúbáwá ni ó kọ tíra tó tíra kan ó yẹn ó wá ń bú àáfàá súnnà tó mú sọ pé káwé láwàlí láwàlí tá máa ń wó yẹn pé kì í ṣe ọ̀ràn yàn àfọ oníbídíà kan wá ń bú yẹn nù tíra yẹn pé ẹ máa wo eléyìí ó ní láwàlí ò kì í yàn pọ̀ràn yàn ni kò lẹ́rìí míì náà wá náà òun náà wá fèsì fún àáfàá oníbídíà tọ̀hún tí ń bọ́ ti bí òun náà wá kọ síra ó wá kọ̀rọ̀ ẹ̀ wá pé ẹ wo ọ̀rọ̀ àbíkú ọ̀rọ̀ àgbákùtẹ́ ni yìí ń sọ títú fi ń rọ́dà ẹ̀rí yẹn wá fínísì ẹ̀ ó wá sọ ẹ̀rí ẹ̀ síbẹ̀ àwọn àpèjúwe pọ̀ bẹ́ẹ̀ táwọn ń ṣe ẹ wo kọ̀rìdọ́wí lápèjúwe ní sheik mokbil wọn sì mú àwọn ọ̀rọ̀ ẹ̀ mú àwọn ọ̀rọ̀ ẹ̀ wọn sì mú ẹ̀kan kan báyìí wọn á mọ̀rọ̀ ẹ̀kan wá wọn á fi èyí tí ń jẹ́ ẹ̀rí wọn fi sábẹ́ wọn sọ gbogbo ẹ̀ débi pé kọ́ọ̀dùdọ́ wí tó ń sọ pé adéfobìnrin jó lórí ǹjẹ́ kí lè rí ó ní yẹn Usman àbí Umar kan ló ti ẹ̀ pé ni ipò yan obìnrin kan lọ́jà ó yan sáàárín ọjà kó máa jẹ́ olórí kan lọ́jà sheik wa ń kọ́ síbẹ̀ pé lọ́ọ́ mú àṣàrò tó mọ̀ òkú fún yẹn lọ́ọ́ mú wá kò lè àwọn ti rí rí kò ń wọn ni kó tiẹ̀ já sí pé a fẹ́ gbà kọ́tẹ̀ǹtíìkì ni sàábé ló sọ ó sì takò ohun tá à nẹ́bí sọ pé obìnrin ò gbọdọ̀ jó lórí báwọn àfáà ṣe máa ń ṣe nìyẹn so àfáà kan bá sọ kínní kan kódà kó jẹ́ obìnrin tí ò lè ṣe wá ò lè bọ́tà sọ̀rọ̀ òun kòkò àràmù ni fún ẹ tó lè kọ́ ní right up the same question tí wọ́n bí léyìí tó ń tún tùkùtù yẹn mú question yẹn wá kọ́ kó fi ẹ̀rí tiẹ̀ síbẹ̀ ara jihadi ni tọ ọ̀rọ̀ yẹn ṣáà lọ ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ibi tí mo wá fẹ́ lò ní pé mo kífo Ibnu Jawzi wọn tún mú wá sínú tíra yẹn Ibnu Jawzi ní wàmínà tẹgifíìlì kọrò ní mutazahid inda sima ilẹ kọdí yín ìfìlẹ káàdìbí nínú àwọn afọnúfọra àwọn ọ̀rọ̀ òpònú àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu òun ni kẹ mú ọ̀rọ̀ olùráyé sá ẹni tó já sí pé òun fìbẹ̀rù àlá ṣe nǹkan ni kẹ wá lọ mú lọ sí etí ìgbọ́ kẹ wá mú lọ kẹ wá mú lọ sí etí etí burúkú tó máa fi ń yẹpẹrẹ èèyàn lọ́dọ̀ àwọn onírọ́ ara kí ni nǹkan tí wọ́n sọ ni pé ohun táwọn àfẹ́yẹ̀sí ń ṣe àwọn onírọ́ kan wọ́n sọ di ọ̀rọ̀ èyí mọ́ wọn lọ́wọ́ àwọn kan bá pé áàdà gí ibà àìrọ́ ní jàre ṣé kìíní wà ìnẹ̀mà Ibnu Jawzi ni o mo kí fún mo kí fún Ibnu Jawzi lélẹ́yìn ká ṣe àlàyé yẹn ká expose yẹn ó ní innama huwa nasihatu lil islam ká ṣe ká mú ọ̀rọ̀ ká mú ọ̀rọ̀ èèyàn tó jẹ́ onírọ́ ẹ̀rí ká mú ọ̀rẹ́ ká expose ọ̀rẹ́ nínú nasiha ló jẹ́ fún islam fa inna lil khabara tó di pé ká fúnyàn ní ìròǹpa èèyàn ìyá tẹ́mìlò sídìkọ̀ wà lẹ́ka àgbà ìròǹgbà míì máa ń mú òótọ́ dání ó e sì máa ń mú irọ́ dání gbà míì wala budda min an-nadari fi hali béèyàn kan bá wá mọ́rọ̀ ànábì wá fún wa kò sí tàbí ṣùgbọ́n àkọ́kọ́ wo ìṣesí ìwọ tó fẹ́ sọ pé ànábì sọ báyìí àá wò ìṣesí rẹ̀ náà irú ẹ̀yà tẹ́nìyẹn bá yà yóò ju pé à ìwọ gan náà ò gbádùn tẹ́lẹ̀ àlè mọ́rọ̀ ẹ̀ wá parọ́ kí mùránì wa ní ànábì sọ pé fún wa ní ìsìn ìmọ̀ràn ilé àṣọ fún wa pé ànábì sọ pé àá lè mú torí pé kí ni toró mu òun ṣẹni tí máa ń lọ dàrẹ́tì pẹ̀lú àdìsí ń máa ń fi ọ̀rọ̀ àwọn oníbídíà ń máa ń fi sùpàṣídì àdìsí ni bí kì í bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo àti mọ́sálà òṣòlíyà àti gbogbo kíyàn jọ ń pọ̀ tó ẹ̀yà bó ń sàyìn dèrè ó ní sàálì tó máa lè kà bún anas òun bèèrè ọmọ ibùn anas asòfìyànù sàwórí àṣùnwòbà àṣòfìyànù bùn òyìnbá àni rọ́dùn yẹ́kìsìbò fìl hadith àwò yẹ́yìnmá òbá yìí na amúrọ́bù

báyìí nù amúrọ òrì náà ṣàlàyé irú ẹni bẹ́ẹ̀ fáwọn èèyàn àwọn ò máa ṣàlàyé irọ́ gbogbo àfa àtọhún kó lè a máa expose gbogbo ohun tóhun kìyàn lè sọ tá a bá rí kó nífẹ̀ẹ́ nú níyàn òfìfẹ́ nú sọ wẹ́lú mi bẹ̀ tó ṣe mistake tó jẹ́ àwọn àfa àti dúró dáadáa tá a pè sákìyèsí tọ́ ṣùgbọ́n tó tẹ̀síwájú o ó ní ṣùgbọ́n aláìlàrí àfa ńlá ni màá dìsùn ńlá ni ẹ̀yin tẹ lọ́rọ̀ ẹ̀yìn ní kinní kan ṣùgbà máa ń sọ pé a ní tàwọn adáwọ́ hátà nùtà àbàfìlà ẹ wo ẹ wá ẹ̀yin tẹ lọ́wọ́ àbílẹ̀kùn yín máa bọ̀ wá ẹja wa sọ ọ̀rọ̀ ẹ̀yìn nípa àlá nípa ẹ̀sìn àlá pé ẹ wá jókòó ládùúgbò títí oníbídìí àwọn onímẹ̀mẹ̀ tí ń takọ̀ Islam tí ń takọ̀rọ̀ àlá tí ń takọ̀rọ̀ ànẹ́bì ẹja wa sọ ọ̀rọ̀ ẹ̀yìn nítorí tàlá sòkè lè mọ tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn tọ ó ní wàásù yìí là á yẹ kó fa àbáàlì ọwọ abéè lọ́wọ́ ẹ tọ báwo ni ń gbé ṣé kí ṣé kí yẹn kóra dú nípa nípa àbáàlì hmm, ni ẹ̀kan náà bẹ ti ń jẹ́ àbáàlì náà nínú tí mo pàdé àbáàní bóun kìíní kan lórúkọ ẹ tí tí ṣe mo kà á láìpẹ́ yìí ibùdó ìbáàní kan mi sọ pé àbí nínú tíra ìlú wa ó wà nínú tíra àṣẹríyàtò ẹṣẹríyàtò nínú sí yẹn tó ọ wá bèrè lọ́wọ́ ìpa tó ẹni yìí ṣé ká kóra ló ẹ ká má sọ̀rọ̀ ń ẹ oníláyẹ yìí ló lọ káfọ àní òwúrọ̀ o. má dákẹ́ lórí ẹ̀wẹ̀ expose yẹ o torí pé kí o ẹ̀sìn ẹ̀sìn yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń pa ara ara ìjọsìn ara ìbádà ẹ̀sìn ni. adénáwó afáláàdì sọ pé àbánu yìí pé kóun la ẹnu òun sí òun kó máa tọ̀ lẹ́nu kóun máa tọ̀ kóun máa tú ó tẹ́ wọn lọ́rùn àwọn nífẹ̀ẹ́ sí ju káwọn wá lanu àwọn káwọn máa ní àbáàmù sọ báyìí àwọn gba ọ̀rọ̀ dọ́dọ̀ nínú àbáàmù bí tẹ́nìyàn ṣe kíni tó jẹ́ ẹni tí yàn ò lè gba ọ̀rọ̀ ẹ̀ dé ẹ mọ̀ ìyá mi ìtẹ̀lé afọ́jú kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ká máa tẹ̀lé yàn gọ́ọ̀gọ́ ibi nǹkan tí ò lẹ́rí báláwo tíra yìí ah tíra yìí kúnná tíra ẹ̀yà kan yìí mo lè sọ fún ẹ pé àti school of thought tí ó àti àwọn àfa àkóríjọ o tíra ẹ̀yẹ kan yóò tó láti fi yanjú gbogbo ẹ̀ nípa pé kódà school of thought gan àfáàyè address school of thought gẹ́gẹ́ bí bídíà ni ó sì lo àdíìsì mẹ́rin àdásàfi àmọ́ iná àdàmàlẹ́ sàmínú fàwọ́rọ̀ dùn àwọn ni àwọn amọ̀lẹ́kíyà àwọn ànàfíyà àwọn ṣàfihàn àwọn àbàlíyà gbogbo àwọn mentality yìí kò sínú islam tẹ́lẹ̀ àwọn àfáà ni wọ́n expose wọ́n wọ́n witness ẹ̀ rí kò sáà fáìsì kan tí wọ́n forúkọ ẹ̀ sọ school of thought tó mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí ń bẹ láyé àwọn oníbídíà ni wọ́n lọ dá kalẹ̀ àfáàyè gbogbo oníbídíà ó wá ṣàlàyé ń bàbá tani tá a fẹ́ tẹ̀lé wọn kò tíra náà ní adíyàtò sòlítọ́n ilẹ̀ mùsùlùmí yàbá ìbéyìí tí wọ́n bèèrè lọ́wọ́ àfáàlẹ̀ pé hálẹ̀lẹ̀ mùsùlùmí múlẹ̀dàmù bíi ti báyìí mọ́tì àbìmọ̀ àyàn nínú àlìmọ̀sá ìbílẹ̀ àrùbá muhammadu sòlítọ́n alimàṣúmi alikajandi ní orúkọ àfáàtò kọtíra náà màá tó bá lọ́wọ́ tíra yẹn náà dé ó pọ̀ gbogbo ẹ̀ ń kọ́ lórí ipa kíni lórí ipa pé ṣáà máa ń tẹ̀lé mọ́sí àbí tẹ̀lé school of thought àfa kan àwọn olùmọ̀ yapa lórí ẹ̀ lágbàáyé ẹnu àwọn olùmọ̀ kò lórí ẹ̀ lágbàáyé torí ìdí èyí ń kọ́ ìyẹn lè mú ẹni wọn ń bẹ ọ̀rọ̀ sọkúsọ ni o ọ̀rọ̀ ẹni tí ò ní kàn ṣe ni o báwọn àáfàá báyà tẹnu wọn ò bá kó ṣe bí wọn á dẹ̀ bí wọlé de pé ìwo wá ló bá tà nẹ́bì mu kí wàá ní ẹ̀rí ẹnìkankan wọn lọ́tọ̀ọ̀tọ̀ tí ò fi kò ìyẹn ni mà tó afáwọn sọ̀rọ̀ nípa àwọn alátẹ̀lé afọ́jú yìí àwọn blind followers yìí ó ní wa tẹkilid blind followership gan fún ara ìtẹ̀lé afọ́jú ni màá náà wò fẹ́ ṣẹ́ra ẹ̀ ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà ni pé àròjú ila qawlin la hujjata li qa'ilihi alayhi òun ni kí ni o òun ni ìmọ̀ ṣẹ́rí lọ síbi ọ̀rọ̀ kan èyíkéyìí ọ̀rọ̀ tí ó lẹ́rìí látọ̀dọ̀ ẹni tó sọ̀rọ̀ ń parí kéèyàn gba ọ̀rọ̀ lẹ́nu èèyàn kan ó kọ̀ gba ọ̀rọ̀ afọ ṣe wá sí ó kọ̀ wúkọ́ sínú microphone ó dẹ̀ dìde ó dẹ̀ ń bọ̀ ní bábá wa tá à ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ Islam ó dàbí bí ẹ̀yin àbúrò máa di ẹ ló ti ẹ fi wéńjẹ náà ẹ̀yin àbúrò máa di ẹ ní ẹrí àṣà wà lókè àṣà wà fẹ́ gbọmọ ẹ ẹdìyẹ ìyẹn wá ṣe kí ni o ó wá fi kinní kan ó wá fi bò ó ṣàfẹ́ àwọn máa ń fi àlàkàgbà ah, máa máa ń fi orí ń ìsídẹ́ǹtì fẹ́sìn tiẹ̀ ni láfàmú bí ẹ̀yà yìí ni máa ń fi orí ń ìsídẹ́ǹtì eh, fún ẹ̀sìn àwa dostapos ṣe papọ̀ ẹ ń gbogbo yín tẹ wá ń gbọ́ yẹn ẹ wàá máa gbọ́ ọ̀rọ̀ philosophy ẹ wàá máa believe nípa ọ̀rọ̀ súnà lẹ ń gbọ́ ẹ bá ń wà láì àwọn àfijọ àfijọ àfijọ àfijọ o mo wọ tí invite náà ní èkó wọ́n sọ̀rọ̀ nípa tó wá bá mi ni pé ilé ni àwọn ọmọ kan tó wá ń kéwú lọ́wọ́ lọ́hùn sọ irú àwọn dáwà yẹn fún ń kò tiẹ̀ ní ẹ̀rọ kankan kò ní nǹkan kan kódà mẹsẹ àbí táwọn àáfàá ló tiẹ̀ wàá kó sí gan kódà kò jẹ́ nǹkan kan àhàlà àgbà ẹ̀rí òun náà amúgbé ayé náà ní tí wọ́n sọ pé yẹn ẹ̀fà àwọn èèyàn lẹ̀ ká pe àsàlátù kárọ́mìnà nóòmù ká pe láti bẹ̀rẹ̀ irun àbí ká pe nínú ẹlẹ́ẹ̀kejì irun tá a mọ̀ ni pé lóòótọ́ náà aláwọ̀ kan yẹn ló yẹ kó wà ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn làwọn yẹn má sábà fi sí jù ìwọ́n wá dé ní ìsìn wà lọ fẹ́ dá tuntun kalẹ̀ o fẹ́ dá wàhálà alẹ̀ kalẹ̀ wà lọ gbé wá láti bẹ̀rẹ̀ ẹni tó wá ń gba àwẹ̀ rẹ̀ mọ̀ ẹni tó wá gbá àwẹ̀ tó fẹ́ gbá àwẹ̀ tó fẹ́ jẹ sàárì òun wá gbọ́ àṣọ láàtọ̀ káìrọ́mìnà nóòmù ló ń bá kásìkò ti lọ ní ọba lè jẹun mọ́ ló bá gbàwẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ wa ń mọ́ kó ẹ̀ṣẹ̀ wa ń mọ̀ pé àṣé ọ̀tọ̀ nìkan tẹ̀ ń sọ ẹ̀jẹ̀ ó jẹun èmi ló dídẹ tó wá ń gbèrú yẹn wá ẹ fa àwọn èèyàn lẹ̀ kọ́ máa ṣe nǹkan tí wọ́n ń ṣe lọ tẹ́lẹ̀ confusion ni subhanallah ẹ dákun ṣé ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn nìyẹn ṣé ọ̀rọ̀ ìmọ̀ tíyàn fi ń lékún ní mẹ́sìn nìyẹn nígbà tó yá já sí pé aṣọ látò káírọ́mìnà náà rẹ̀ kó síwájú ṣebí tèmi bá bẹ̀rẹ̀ tíwọ náà bẹ̀rẹ̀ tẹ́lómi náà bẹ̀rẹ̀ tí kálukú bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní kárí kárí kárí kárí pẹ̀lú àánú àlá á padà kárí everybody ṣebí bákan ló ṣe kárí tẹ́lẹ̀ ẹlòmíì nínú rọmọdọ́ọ̀nù ẹlòmíì ò kí máa ń wẹ̀ àánú tí a bá ti wẹ̀ àwẹ̀ ti já ṣùgbọ́n ní ẹsẹ̀ àyàn ti mọ̀ pé tọ̀ nínú Ramadan gan o o lè wẹ̀ lọ́sàn-án gan o o lè bomi sórí o kódà ẹlòmíì bí lè fi pé tóun bá gbá àwẹ̀ tóun bá fi lè so pẹ́rẹ́ àwẹ̀ òun ti já tèmi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni nǹkan máa ń kárí ṣé fatiwa wa ni pé yẹn ẹ fa àwọn èèyàn lẹ̀ ẹ jẹ́ ẹ má da orí wọn rú ẹ má yàn kó wa confuse kí kálukú máa ṣe nǹkan tó bá wọn mọ́ṣáláì tìlàfíà ìmúránì náà sọ pé yẹn ọ̀rọ̀ nìkan ọ̀bùn mẹsàlá ìtìláfíà ni àwọn tó bá fáyàn tó bá rẹwà ní ní orí ẹkọ máa bójú bàbá wa bójú ara ìsìláàmù náà ni bẹyìn ọba bójú náà lára ẹsìn náà nìyẹn náà wà wọn sì lẹ́rìí o àwọn tí ń sọ̀rọ̀ yóò lẹ́rìí o eléyìí bọ̀dá pọ̀ yìí ló sì ń tiẹ̀ alàgbà lòun bá ní àwọn àfa àpẹ́bíríà àwọn ẹni tí ò bá ti pín bídíà àwọn tí wọn pín bídíà tó ní gbogbo bídíà ní kúfúrú yẹn àwọn ti kó lójú ọ̀nà súnà ìjẹ́kílẹ̀ rí mariwan kí ló ṣe mariwan mariwan ṣe bídíà àwọn sàábì rẹ̀ takò yẹn náà túmọ̀ sí pé ń kọ́ bídíà pinnu tó bá tán ànábì kan ló sọ bẹ́ẹ̀ o kò láànábì o kì í ṣe Abubakar kì í ṣe Usman kì í ṣe Ali o mariwan lọ́nlọ́n tábìyìn tún ni o.

nǹkan tí yẹn ṣe tí wọ́n challenge ẹ̀ ẹni tó challenge ẹ̀ yẹn nígbà tí challenge ẹ̀ tí ò gbọ́ sẹ́niyẹn lẹ́nu ẹnìyẹn kú mbẹ kò bá wọn kírun mọ́ sàábì yẹn kú mbẹ sàábì kú mbẹ kò bá wọn kírun mọ́ ẹni tó kọlẹ̀ tẹ̀ tí ó gbà yẹn ṣé ohun tí sàábì kan torí ẹ̀ bínú kú mbẹ tí ò kírun lẹ́yìn yẹn jọ náà ṣé òun wá ní ló lẹ́rìí ló wà nú ẹ̀sìn tíyẹn wá fi ń dájọ́ ṣẹ̀ríà torí pé kó o pín bídíà ní ìsìn ṣẹ̀ríà kan ló tún lo ṣẹ̀ríà nílò tó sọ́ di ṣẹ̀ríà ṣé ọ̀rọ̀ Marwan wá ṣe pínṣẹ́ rẹ̀ ó ṣe pín bídíà rẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sí Marwan tó fi ń ṣe kútúbà lẹ́yìn Eid torí pé táwọn èèyàn bá ti sálámà lẹ́yìn ẹ̀ àwọn sàhábà àwọn mùsùlùmí tó bá sálámà lẹ́yìn ẹ̀ wọn kì í dúró fún kútúbà máa ń lọ máa ń túká ni olórí ìlú ni wọn lè against ẹ publicly wọn lè takò wọn àṣẹgbẹ àpótí wàhálà àkànwọ lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n Marwan sálámà báyìí gbogbo sàábé ń dìde gbogbo àwọn mùsùlùmí máa ń dìde ni wọn kí wọn kí ń dúró gbọ́ kútúbà yẹn mọ́ lòun náà wàá rẹkẹ wọn sínú pé má wọ́ọ̀rì máa ṣe fún yín ṣebí ẹ fẹ́ gbọ́ kútúbà ni ẹ gbọ́ ń túláàsì ló wá sọ kútúbà di nǹkan tí wọ́n gbọ́dọ̀ gbọ́ ń túláàsì ẹ kúkú tó bẹ̀ kẹ gbá kẹ má kẹ má kírun kẹ lọlé nǹkan tó mú dọ́gbọ́n sí nìyẹn o ẹ dákun ṣé nǹkan tó dọ́gbọ́n sí yẹn tí sàbí kan wá takò ń bẹ̀ ẹ̀rí tábùsàn yìí lọ kó dédé takò ń bẹ̀ nígbà àìrọ ah, ó ti ṣe nǹkan tí ò bá súnà nẹbi mu tó wá ń dọdá àwọn èèyàn kí máa ń fẹ́ dúró gbọ́ kútúbà lòun kò ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ sàábì yẹn dẹ̀ kú òun bẹ́ẹ̀ kò kírun lẹ́yìn yẹn mọ́ òun ni afákọ̀mọ́rù akóredé bá gbámú ló fi ní wétọ̀ bídí àpín nìyẹn o gbogbo nǹkan ńlẹ̀ yorùbá wá di mọ̀fásíkọ̀ ẹgbẹ́ ṣíṣe mọ̀fásíkọ̀ ṣé bí akóredé náà ní sọ yí pé yẹn ìsìbíyà tún ṣìrìkíyà àti ìsìbíyà tún bìdìníyà ẹ má sọ gbogbo ẹ má àwọn ìsbíyà di di káfíìrù ẹ má kó sínú jàbàtíyà àwọn arìntí ẹ̀rí aláìkòsẹ́rì so ṣìrìkíyà ọ̀tọ̀ bìdìyíyà ọ̀tọ̀ so àwọn bìdìyíyà yẹn jẹ́ nfàṣíkọ̀ èyí ń bá kótóbíwí ni kótóbíwí ló sọ pé tọ̀ ìsbíyà ń gbéyàn kó nu súnà ṣùgbọ́n súnà lòun náà gbogbo ní ìsìláàmù ìsìláàmù ọ̀tọ̀ súnà ọ̀tọ̀ lọ́dọ̀ gbogbo wọn ẹ wá wo bàbá sàràfà bàbá sàràfù sàràfù dr sàràfù yín tẹ máa ń pariwo yẹn lòun bá sọ pé tọ bíbí àmùfá sí pọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bàbá yẹn fún ara ẹ tẹ́lẹ̀ náà bàbá yẹn ò gba ohun tí ń jẹ bíbí àwọlé náà bí ó ẹsẹ yí bàbá ni ó ẹsẹ hàn sí bàbá gbadébọ pé tọ bíbí àmbẹnú ẹsìn ni torí nípìnlẹ̀ àkọ́kọ́ Saheed náà sì ṣe kinní yẹn fún bàbá gbadébọ yẹn Saheed Shittu ó ṣe fún bàbá yẹn ó wá lọ ń pè àwọn ọ̀rọ̀ ẹ lóríṣiríṣiríṣi táwọn ọ̀rọ̀ bàbá yẹn ń takora wọn ìyẹn àbágbádéwọ̀ yẹn ọ̀rọ̀ <laughs> ọ̀rọ̀ àbárájò kì máa ń lọ láyé lọ o ọ̀rọ̀ ẹ máa ń fẹ́ ni á lọ ọ̀tún ẹ máa ti mu kọ́ máa stagnanti ọ̀rọ̀ àbágbádéwọ̀ àbárájì ọ̀rọ̀ stagnanti báyìí ọ̀rọ̀ máa ọ̀rọ̀ ẹ máa ń ni ọ̀rọ̀ máa ń lọ Kini ni ń jẹ́ ni bídíà kini ni ń si bídíà sí bídíà wa lè tó ṣírí kò kí ni alif wa ni bídíà ba dal ayin ati ta ẹ̀hẹ́n ah, àfihàn ìlú nìyẹn mẹ́rin ká sọ pé ká sọ pé náírà alif àti anáírà lam nù alif ati ro nígbà tí yàn ń ṣe nígbà tí yàn ń ṣe further math àyẹ̀bẹ̀kọ ó tún pẹ́ o bàbá tó wálé díẹ̀ díẹ̀ ẹ̀ bídíà wà nẹ́ẹ̀sì ìwà ni péyàn kan ṣe bídíà ẹ̀ ṣé ni ẹ máa pè nìkan ló ní bídíà ẹ máa pè ó ya yá ní ìsìn ó tún di pé yẹn ẹni bá kó sínú bídí ni ṣùgbọ́n kì í ṣe àlòsùn náà tí bídí àmúfásíkọ tó bá wá jẹ́ ẹ̀ṣẹ̀ tí kì í ṣe ẹbọ bíi mùkáfírà báwọn àáfàá náà ṣe pín in ṣùgbọ́n àwọn àáfàá yẹn ò kí máa sọ pé kíní tiwọn o ṣùgbọ́n èyí ti nàìjíríà yìí ń tá máa bára wa fà á tí bídíà mufasiko bá wá jẹ́ ẹ̀ṣẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ máa ń yọ èèyàn kó nu súnà tẹ́ ẹ bá ti gbà pé bídíà mufasiko o ẹ̀ṣẹ̀ ni kò tó kúfúrú o ṣùgbọ́n ẹni tó bá ń ṣe òun kì í ṣe àlùsúnà ṣé ẹ̀ṣẹ̀ nínú ṣẹ̀ríà nínú mẹ́nájú sálàfì sọ́ọ̀lì ṣé ẹ̀ṣẹ̀ máa ń yọ èèyàn kúrò nínú súnà nǹkan kan tó lè yàn kúrò nínú súnà ojú kúfúrú bẹ́yìn bá wá ń ṣe ẹ̀ṣẹ̀ lọ gbére tó fi kún gbèsè ayé ẹ̀ tí ò ṣẹ̀bọ tí ò ṣe kúfúrú wàláhì mùsùlùmí náà ni àlùsùn náà náà ni tẹ́ ẹ bá wá ní mọ̀fá sí kọ́ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ti wá hàn kó oorun sún náà ẹ̀yin gángan tó kó sínú kàwárí dìnnà akóredé afákọ̀mọ́nù akóredé tí ń sọ pé bídí àmọ̀fá sí kọ́ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n tó kó sínú ẹ̀ yóò wọ̀ náà yóò jẹnu ìyá iná ẹ̀ ni pé ǹjẹ́ ń bẹ nínú mọ́nájà sálàfì sọ́ọ̀lì kẹ́ ẹ fi iná rinlẹ̀ fẹ́lẹ́ṣẹ̀ tí wàá nu súnà kẹ́ ẹ fi iná rinlẹ̀ fẹ́lẹ́ṣẹ̀ gbẹ́tọ̀ ẹlẹ́ṣẹ̀ ni nǹkan tí ń ṣe ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n à ń wọná lórí ẹ̀ torí ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ẹ gbé bídíà sí tátà mẹ̀ṣíyà ṣùgbọ́n tí wàá pè lẹ́ṣẹ̀ ní ìsìn ẹ̀ṣẹ̀ dẹ̀kẹ̀rẹ́ tátà mẹ̀ṣíyà ni ṣáà lè gbọ́dọ̀ fi iná rinlẹ̀ fẹ́ni tó bá kó sínú ẹ̀ṣẹ̀ ó ti dàrú mọ́ gbogbo yín lọ́wọ́ ẹ̀rí tó bá dáa fún yín kẹ ẹ ṣẹ́rí kòmí bídíà pípọ̀ pípọ̀ pé kíkálukú wà lórí ọwọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ àkídà mà ní bídíà kí máa ń yọ̀rọ̀ eh, mẹ́sàdá àti làbíyà. tó ń ṣe mọ́sálà òṣùlíyà àkídà mà ní. débi pé àwọn àáfàá sálàfù kan tí wọ́n pín bídíà gan ti ń gbé mùfásíkọ̀ àti mùkáfírà wọ́n tún ní mùfásíkọ̀ yẹn ká jìnà sí mùfásíkọ̀ yẹn kẹ́ ẹ máa ṣáàlì òun mọ̀ kúrò lára mufasikọ yẹn kẹ́ ẹ máa expose yẹ kẹ́ ẹ má bàa ṣe mufasikọ gangan mufasikọ ọkà tíra tíra ẹ sheik zayd zayd alimadikali nípa akẹ́kọ̀ọ́ àìkọ́tù dání alimustatọ́b àti tíra ibùdó ìbáni kaba yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti tíra àwọn abẹ́ sheik sọ́lé abdulaziz bin baas nínú fọ́dúnlẹ̀ fọ́dúnlẹ̀ islam kò sẹ́nìkan tó ń pe mufasikọ ní mùsùlùmí wọn á tọ̀ níbi tí a ti ẹ̀tún kéré ṣùgbọ́n a tún máa gbógun ti bẹ́ẹ̀ náà àti mufasiko àti mukafira àdíìsì tí wọ́n ń lò fún mukafira ni wọ́n ń lò fún mufasiko àdíìsì àyà alukurani tí wọ́n ń lò fún mukafira náà ni wọ́n ń lò fún èyí tó tọ́pọ̀ kéré náà kò sẹ́ẹ̀rí tí wọ́n lọ́tọ̀ kò sádìísì tí mufasiko lọ́tọ̀ kò sí àyà mufasiko lọ́tọ̀ the same reference ni wọ́n ń lò títí ọmọ náà ni wọ́n ń lò fún gbogbo wọn yányán rẹfúdẹǹsì tí wọn máa ń lò fún ẹlẹbọ ni wọn ń lò fún mufasíkọ náà ẹẹdẹgbẹrún aláìyẹn àfáàyàn ẹgbẹrún aláwo. nínú tí mo kọ̀ fẹ́ kà fún mi tó ráyè ni mo ti kà lẹ́ẹ̀kan yẹn o àtẹ̀kìlídù màánáwó fi ṣẹ́rìn àròjùn ilẹ̀ àkọ́wòlì ilẹ̀ àhójàtàlẹ̀kọ̀ ilẹ̀ àlẹ́ yìí ohun tí ń jẹ́ blind followership ni o kíyàn máa ṣẹ́rí lọ síbi ọ̀rọ̀ kan tí ò lẹ́rìí látọ̀dọ̀ ẹni tó sọ ọ́ wàzálìkà mọ̀mọ́nù àníwò fi ṣẹ́rí eléyìí èèwọ̀ ni wọ́n kọ̀ fún nínú ṣẹ̀ríà wàtìbáhùn mẹ́ sábàtà àlẹ́ yẹ̀hójà ohun tá a gbọ́dọ̀ tẹ̀lé tá a gbọ́dọ̀ múlò òun ni tí ẹ̀rí bá tẹ̀lé tẹ́rí bá fẹ́rin lẹ̀ wà tẹ̀kílídò fi díìnì gẹ́rù sọ̀hẹ́ ká máa tẹ̀lé yẹn blindly nínú ẹ̀sìn nínú ẹ̀sìn àlá wà láì kò gbójú mu wàtìbáhùn láàbì káwá dúnú mọ́ ohun tó lẹ́rìí ọ̀run yẹn ni ọ̀rọ̀ yẹn wá ṣáà lọ bẹ́ẹ̀ ni ìyá tẹ̀síwájú torí àsìkò. afáyín máa ń sọ nínú page eighty five gba pé wà innama ala kulli mùsùlùmí ẹ̀hún tó jẹ́ ọ̀ràn yẹn fún gbogbo mùsùlùmí ni kí ni al amalu bima sabata anhu sallallahu alaihi hadith òun ni iṣẹ́ tíyàn fẹ́ ṣe nǹkan tíyàn fẹ́ sọ tó lẹ́rìí láti inú àdìsí ànábì wáyé ìdàkà aláfàwù falẹ̀ amúrò àléyé àkùwà tó bá fi lè wá yapa sí kìtàbù wà súnà á lílorú ọ̀rọ̀ bẹ́ẹ̀ hmm, kéèyàn páyà láwọ onífi ń páyà jùlọ wakọ̀dé kéyìfà báwo ló tètè báwo ló ṣe fẹ́ ṣe wakọ̀dé kọ́ lọ́wọ́ tàn án la nígbà tá a láà sọ pé fàlìyà dárìlẹ̀dínlẹ̀ yọ̀kàlìfúnni àní àmúrí kí àwọn tí wọ́n ń yapa sọ́rọ̀ ànẹ́bíyà máa ṣọ́ra o an tusibahum fitna aw yusibahum adhabun alim kí fitina má bàa sọ̀kalẹ̀ lé wọn lórí àbí kí ìyà ẹlẹ́ta ẹlẹ́rú àlá má bàa bá wọn. من شأن المسلم الجمود على التقليد فإن جمد ما ذلك فما أشبه بما قال بما قال فيهم ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك mo ti mo tẹ̀ wá fẹ́ ló dà ń bẹ̀rẹ̀ òun nìyí wọ́n ní ọ̀rọ̀ yẹn ní fọ́gbọ́n mùsùlùmí àyà kó sàbẹ̀lá hadith kó máa mú hadith ànẹ́bí wàlá yamnahu àdáàlìká annahu alayamasi abifula kò gbọ́dọ̀ wá kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jẹ́sí fún un tí ó máa kọ̀ fún un nìyẹn pé yẹn torí pé òun bẹ̀rẹ̀ mọ́sẹ́ àbí àfáà kan àfáà kan sọ pé àwa mọ̀ ọ́n mọ̀ torí ẹ̀kọ́ hadith kalẹ̀ akọ̀lẹ̀kọ́lá ẹ lọ wá reference lọ sí náà nínú Quran wà Rasul àti náà àdìsí ànábì náà. ومن جملة رد عليه صلى الله عليه وسلم العقص بقوله عند تنازع أو تحقق التنازع بين الأئمة فهذا العقص بقوله ohun tó jẹ́ ọ̀ràn yẹn tó yẹ kí yẹn máa mú tí yẹn bá ń ṣe tí yẹn bá ń dán dìbéètì náà nìkan ni o kí yẹn máa mú ọ̀rọ̀ ànábì Muhammad ṣéèkì wa sọ̀rọ̀ nínú ṣápítà mi tó pè ní alimujitayido kọ̀rìyàkọ̀tàwó ayọ̀síìbò wà á mẹ́rin nàbí yóò fàmà àsomùnà nàkàtọ̀ yìí ọ̀rọ̀ tí mo sọ láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé tọ̀ bí mujitayid onígbìyànjú adájọ́ bá ṣe mistake ọ̀fà yìí náà wá ṣápítà yìí ń gbé olùgbìyànjú tó fẹ́ dájọ́ tó ṣe mistake àbí tó ṣe déédéé wàlàájàbù annahum yàrífúnà annalẹ̀ mujitayid adákọ̀tàwó ayọ̀síìbò afáàní ohun tó ṣe wá ṣòun lè mọ̀ ni pé àwọn èèyàn mọ̀ pa èèyàn lè ṣe mistake ó sì lè ṣe ohun tó bá a mu wàá wà mí jùmọ̀ láti ní akọ̀ọ̀dẹ́dẹ́ yìí mẹ́lẹ́yìn bẹ̀ níbi àkídà wọn wàá mọ̀ nàbí yìí fàmà àṣọ mi nìyẹn kàtọ́ yìí ẹ̀dẹ̀ mọ̀ pa nàbí ò lè ṣe mistake láyéláyé ànábì ò lè ṣe kí ni ẹni tá a sọ́kò ń bẹ àṣìṣe lànàbì súnmọ̀ máa dá àlèkà kúlù yẹsùrúnà alákàlà mẹ́lẹ̀mù tẹ́yẹ̀dẹ́ kàmà tààrọ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe rí ọ̀yà dẹ̀ àwọn nàkàlẹ́ àmà nàbí ẹ̀ á máa pe ọ̀rọ̀ ànẹ́bì ọ̀yà àlẹ́ táwọn asáàdù alàkàlẹ́ àmì limited nọ́ọ̀sáwó bali yàtàmásíkúnà yàtàmásàkúnà ọmọ yasuruna bima katabawu bima katabawu kulu na'ik wa na'ik katimadi jumlatil anaf min hali min hali min hali ma warayhin na'ari على قول خلاصة الكيداني في تعليم الإشارة بسم الله كان كان أفا يجي رجل لون تتيدي nta wọ́n sábà ní pé ẹgbẹ́ wa mahama ń kọ́ ẹni tá a fẹ́ kó mi àṣìṣe mu ẹ wá mọ̀ bá ànẹ́bí ò lè ṣàṣìṣe ẹ wá fọ́ọ̀rọ̀ ànẹ́bí lẹ ẹ wá drive lọ síbi ọ̀rọ̀ àfa olùgbìyànjú eri, ẹ rí ẹ wá ẹ wá sọ̀rọ̀ ànẹ́bí di pé kí ni ọgbẹ́ ah, ẹ àdìlọ́rọ̀ àfa náà àní ọ̀rọ̀ àfa ò dáa ṣùgbọ́n tọ́rọ̀ àfa nǹkan tó bá ti ká láfa ọ̀rọ̀ ànẹ́bí ibi kan tí mo ti ẹ̀ máàkì lẹ́ẹ̀kan ni mo pe o ìwọ̀n kan nílé yìí. mo ti mú mo ti máàkì lẹ́yìn tipẹ́ tọ́ mo ti mọ̀ wá rè tọ́ ó ní ní page ninety eight ni kì í ṣe eighty five ó ní iná fèrè kọ́tà tẹ̀kìlíìdì ẹ ráwọn ọ̀dọ́ àwọn ẹmọ tí ìtẹ̀lé àáfà ti bá tiwọn jẹ́ yìí àwọn ẹlẹ́gbẹ́ ìtẹ̀lé àáfà yìí ọ̀rẹ́dì takaba ti mọ̀kàlà fatu amúrìnláyé wà amúrìn rọ̀sùn sàṣẹ́lá wà á dàṣà bí wà wà á lè àyèmọ́ tí wàsálàkù dídà tọ̀rí kì hàrì làmímí wà ọ̀là ilẹ̀ khalaf kọ̀dí akaso tọ̀rí kọ̀ sálàf ọ̀kọ́làbù ọ̀kọ́làbù àwùdọ́ àdì ẹ̀rí ó ní àwọn ìran àwọn ẹgbẹ́ tó máa ń tẹ̀lé àáfà blindly yìí ìyapa tá máa ń yapa kìtàbù wà súnà yìí ó ti gbé wọn débi pé wọn yapa ọ̀rọ̀ Allah wọn yapa ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣàábí àti ṣe sí àwọn àfáìsì wọn wọn máa ń tọ ojú ọ̀nà kan dídú ọ̀sálàkọ dídá torí ẹ̀kọ́ hàn ilẹ̀ wọn máa ń tọ ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà àwọn onímọ̀ ẹ̀rí wọn ti kágara kó lójú ọ̀nà àwọn sálàf wọn wá ṣe kí ni wọn wá gbé àwọn ohun tí ohun tí ń ra ẹ̀sìn láre dání ẹ̀rí wọn yàpá ojú ọ̀nà ànábì àwọn sàábẹ́ ànábì gbogbo ẹ̀ ṣàyàpá gbogbo àwọn nǹkan àwọn ọ̀nà tó máa ń tọ̀ ń kọ́ kò tiẹ̀ bá ẹ̀sìn rárá tọ́ ó ní wa'lam anna al-akhza bi aqwali al-ulama wa qiyasatihim bi manzilati tayammum ó sọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ tayammum lọ gba pé báyìí ni àdéṣe wá báyìí ni ọ̀rọ̀ ṣe wá ṣùgbọ́n bí ọ̀rọ̀ àwọn mọ̀kọ́lẹ́dì tí wọ́n dé gbẹ̀yìn àwọn bá tó change gbogbo ọ̀rọ̀ nípa pé ẹ bí wọn bá rómi tó bá rí kinní tó bá wùn yẹn lè ṣe ń bẹ tó bá wùn ẹ táwọn bá tó bá yẹ táwọn tó bá tó bá tó bá kó yìí sì fún ẹ òun náà ló kó o lo òun dàná ó ní wọn làmìlà àkàtà ó wá sàwọn ní kàtà yàmú wọn ní fàáyà tó ẹjì dànù náà sọ̀rọ̀ kìtàbà wà súnà wà sọ àbá nínú àníhùn ilẹ àkàtàbí yìí wà àjìbù là yóò dànù àníhùn ilẹ àkọwálẹ lọlọmọ ولكن المتأخرين المقلدين المقلدين أي عدلوا إلى تيمم والماء بين أزهارهم أسأل من تيمم أباني والعجب يا ريم مثل من المخلدين أنهم àwọn tó máa ń blind following yẹn ẹ̀yà kòsóònà àwọn máa ń mọ̀rọ̀ ní tiwọn ọ̀yà màlúù nàbẹ̀ kọ́ọ̀lì fúlàní wọ́n máa ń mọ̀rọ̀ pẹ̀lú pé kí ni o àfa àbáyé sọ pé ọ̀nà àlè ṣe wà fúlàní àfa àbáyé nàpọ̀ àlè ṣe ẹ̀nà lè mọ̀tà àkìrín ẹ̀nà lè mọ̀kọ́ládì àlàyé mọ̀ inú àwọn àfa àtọ́dẹ́gbẹ̀yìn tá à lè kọ́ṣe òun náà ní irú ìmúránì náà níbi ọ̀rọ̀ káwọn tù àwọn onídàrúkọ Imam Ahmad Ibn Taymiyyah àwọn tí ń dárúkọ nìyẹn kò dárúkọ sa ànábì kò ká àdéhìsì kan bá ànábì hàn tù fún yẹn bí alẹ́ harukiya fún yẹn ti ń sọ kódà àwọn àfa àtọ́dárúkọ yẹn nìkẹ́yẹ náà àwọn àfa yẹn Ibn Qayyim yẹn ní ìyá ìwé dákọ̀ Ibn Qayyim náà àwọn àfa ni máa ń lísìtì ẹ mọ ẹni tóun náà wà nìkan ṣe tó bá ti wá gbà wọn àfààyàn tó list lọ ọ̀rẹ́ à ah, ṣé ìwọ ọmọ kí tó ìmọ̀ muhammadu ni èyí ìmọ̀ràn náà sọ bẹ́ẹ̀ kí ìmọ̀ muhammad ìmọ̀ halus ìmọ̀ halus súnà jama'a kí ìmọ̀ muhammadu wà ní nǹkan dáa kí mi ní kò dáa kí àwọn dáadáa ní nǹkan dáa kí wọ́n ní kò dáa ṣé mọ̀ nìyẹn ẹ máa gbé yẹn náà ẹ máa bá wa gbé yẹn àfa kan sọ àwọn onímọ̀ làwọn eléyàwó àwọn àwọn àfa kọ sí pípẹ́ tó àwọn á ní wọ́n lọ́rọ̀ ànábì ilé o á ní ẹ ṣùgbọ́n àfàbà ìsọ̀ báyìí àfàbà ìsọ̀ báyìí wọ́n ti rúkú náà àmàlà wà fatiwa bí kọ́lù lè imam bukhari abdullahi bin mubarak alawuzani wa sufyan al-sawri wa musadi malikolu sa'id bin musayyab wa sanu da basori wa abi hanifa wa amari wa imam mullah wa ala shafa shafa imam mullah fún gbogbo ọ̀nàbọ̀ nípa náà adirabuhum bima yasubu al-aqtu bihi bal yuriduna qawlan ta'atina min tibai mukallidihim mọ̀kọ́dìmọ̀ ala fatiwa abubakar ọ̀rọ̀ bí wọ́n kí n kan fẹ́ṣà sọ̀rọ̀ tó pọ̀ aláyọ̀ tí ń rẹ̀ mí àwọn sọ pa pé tọ̀ pé àwọn afi fatiwa àwọn àfáà tí wọ́n dé gbẹ̀yìn wọ́n á fi dàrọ̀ ọ̀nù gan wọ́n á tún fi ọ̀rọ̀ fatiwa mọ́mọ́ Bukhari tóun tún sọ̀pọ̀ láwọn hadith tó lẹ́rìí àti ti Abdullahi bin Mubarak ẹ̀rí tàbí àgbà àfáà ọ̀rọ̀ Sufyanu Sauri Sufyanu òye náà gbogbo àwọn ọ̀rọ̀ àfáà àfáà àfáà àfáà tó lẹ́ni tí wọ́n fi ẹ̀rí bákọ̀pù yẹn wọ́n á gbọ́dọ̀ wọn kúrò àgbẹ̀ lómi àtúlọ̀ mú nǹkan tí táàbì yìí ṣe ẹ̀rí àtúlọ̀ mú àtòfin náà kí ọ̀rọ̀ táwọn sábà ṣe táàbì yìí kan ni wọ́n sọ pé lẹ́yìn gbó ohun ohun kéwó sínú kíní ó fọ fún yàn ó kà sínú omi ó kà sínú omi fún yàn kan nìyẹn làwọn fi mú okùn mú pé ẹ̀rí wọn tó o tábìyí ni o àdìsí mọ̀kútùn lẹ́nu máa ń pè nínú ṣẹ̀ríà nínú mọ̀ a lè fi ṣẹ̀rí láéláé so àwọn agbọ́rọ̀ yẹn kalẹ̀ wọ́n wá tún wá gbé ọlá fáwọn ọ̀rọ̀ àwọn àáfàá tí wọ́n dé gbẹ̀yìn lórí ọ̀rọ̀ Abubakar ọ̀rọ̀ Umar ọ̀rọ̀ Usman ọ̀rọ̀ Ali ọ̀rọ̀ Ibn Mas'ud ẹ̀rí tí ó ní ẹ̀rí tó ní tó lẹ́rìí torí díẹ̀ yẹn kọ́ bí ṣe nìyẹn ẹ jẹ́ ń wo tíra yẹn kan ṣe kí n tó rán ọ̀pọ̀ torí yẹn tẹ̀sí fẹ́ lò sí wákàtí kan àbọ̀ báyìí báwo la ṣe fẹ́ dìlì pẹ̀lú fatiwa pẹ̀lú school of thought ara wo tíra yìí al-iqna'u bima jaha an a'immati da'wa min al-aqwali fi ittiba' muhammad bun adi bun ali al eléyìí ò lè táwọn mìíràn lọ́rùn láyé láyé kò lè máa wọn lára wọn àwọn ọ̀tá làwọn eléyìí tó láwọn eléyìí expose wọn gan tó ara lọ wọ́n bíi ninety eight foslun filimọ́ọ̀kì fi sahih min kutubi lẹ́fíkìyí alẹ́mùsánnáfà filimẹ́sáì. tọ́ kí ni àgbẹ̀ tá a fẹ́ gbọ́ yìí nípa àpétọ̀ báwo la ṣe fẹ́ lo àwọn tíra school of thought báwo la ṣe fẹ́ dìde pẹ̀lú ẹ̀ tẹ́bá ti ń gbà àfáà tí máa ń sọ fún yín pé yẹn àwọn mọ́mù kankan ṣùgbọ́n àwọn eléyìí mọ̀lìkíyà ṣáfihàn àwọn àwọn kìnnì kan school of thought lọ́bẹ̀ bá a ṣe ń dìlì pẹ̀lú school of thought rí wọn ni làálẹ̀ka àkì àlẹ́kọ́ rí kẹrí wà fákọ̀ ní yàrá wà ìyá ẹ̀ka lẹ́kọ́ lè xayè ìwọ ọmọ ìyá mi tó fẹ́ kátìrà yìí kálá abẹ́ àlẹ́ fẹ́ ṣe kò ń jáde mí náà bá a da azi rí láti tọ̀wé ìlà máa kàlámi àwòláyè àyè mẹ́tìlá àdám wà mẹ́sàn-án الإسلام رحمهم الله تعالى أولى اتباع للكتب والسنة وتقديمهما على كل قول على قول كان فيهما كائنا من كان وأكثرهم جميعا رحمه الله العلم المتمكن من الاستدلال على عدم التكليف وأنه ينبغي له أن ينظر في الأدلة التي يستدل بها يستدل بها المستدلون ويتبع ما يترجى عنده بالدليل ó ní wọ student ìwọ tó fẹ́ ka tírà yìí àfáà yìí ní journey táwọn ṣe lórí tírà yìí tó torí ọwọ́ díẹ̀ ni wọ́n fi ibà yìí sí journey tó ti journey tó ti ń rìn bọ̀ níbi ìpìlẹ̀ tírà yìí tó ti ń kà nípa ọ̀rọ̀ àwọn àfáà ẹ̀sìn eléyìí tí wọ́n ti kà ṣáájú tírà ti kún wájú o nínú tírà bíi gbogbo tíra yẹn olùgbé àbí one oh two lọ so ninety seven rẹ ni one oh two pages ṣùgbọ́n ètò kù chapter náà fi kọ so káyà nígbà bí one sixteen pages ninety seven nílé so ọwọ́ ẹ̀yìn ló wà so ìyẹn ti ṣe àwọn ìrìn àjò kan síwájú tó o bá ti kà á afáyẹn máa ń sọ fún wa pé tọ̀ lẹ́yìn gbogbo nǹkan tó ti kà síwájú yìí èyí tó fẹ́ kà táwọn kójọ sí ìbáyé yìí ni pé kí ni ọ̀rọ̀ àwọn àyè mọ àwọn àfáìsìn àwọn jáde fáwọn gangan ni òṣùpá ọjọ́ kẹrìnlá àwọn ni wọ́n àtùpà ni wọ́n nínú òkùnkùn àwọn àfáìsì ni wọ́n kàlà kẹ ògbó wọn nípa kí ni o nípa bá a ti ṣe ń tẹ̀lé bá a ṣe ń lo nǹkan nù kìtààbù wa sunna àti tá a ti síwájú nínú méjèèjì ní gbogbo ọ̀rọ̀ ẹni tó bá yapa sí ọ̀rọ̀ kùránà àti sànẹ́bì afárá lòun kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún akẹ́kọ̀ọ́ alimutamakin eléyìí tó gba tító minal istidilali ala adami tó wà òkè tó wà satisfied lórí kí ni o lórí bá a ṣe ń ṣe ẹ̀rí bí yẹn ṣe ń tọ́ka sí rẹ́fúrẹ́ǹsì láti lè fi avoid ara ẹ̀ kó omi blind followership òun nìkan ní tíra yẹn máa wúlò fún afaani ẹni máa wá gbére ẹ̀ka lẹ̀ bẹ́ẹ̀ yẹn ń ba gìláwò àyẹ̀ ń zora fil adilla ọ̀nà yẹn wá ní fún gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ nǹkan àbí tẹ́ bá rí nǹkan ẹ̀rí ọ̀nà yẹn ní fúnrú ẹni bẹ́ẹ̀ kó lọ wá ẹ̀rí alẹ́tì yẹstẹ̀dì lùbí alìmùsẹ̀dì lóhùn tí yóò tọ́ka sí nǹkan tó fẹ́ ṣe yẹn kódà táwọn àwọn tí wọ́n tún máa ń lo ọ̀rọ̀ tó máa ń sọ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nínú àwọn àfáà kan táwọn ẹlẹ́rìí náà ti kí ni o tí wọ́n ti fi nǹkan yẹn náà ṣe ẹ̀rí tó máa wá wo pé òun tọ òun rí ẹ̀rí kan tó àwọn àfáà ti máa ń gbé igbági náà máa ń kó ti ẹ̀rí kódà àwọn àfáà kan gbé igbági ó kó ti ẹ̀rí àfáà kan sọ ti tiẹ̀ ó sọ dáadáa òun náà kó ti ẹ̀rí tó bá wá rí bẹ́ẹ̀ wàyẹ tẹbi ọmọ àtàrọ jà wọ ìdáwò bìtẹlẹ ọ̀ràn yẹn ni fún ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ abẹni tí ń bá ń wá òdodo bẹ́ẹ̀ kó wá lọ́ọ́ wo èyí tó tẹ̀wọ̀n jù èyí tí ẹ̀rí tí ẹ̀ kúnná tó jiná kó wá lò làálẹ̀ka ba'da hadha ẹ̀rí kullu yatra'u 'alayka tasa'ul an kutubil fiqhi wal qira'ati fiha torí eléyìí kọ ẹ̀rí yóò lè ṣeé ṣe fún kí gbogbo nǹkan tó bá ń rí tó bá ń come across yẹ á wà simplified á simple fún ẹ ẹ àfa àkàbá yẹn sọ báyìí kíní kan báyìí dáa wọn ní kíní yìí ò dáa lójú ti tiẹ̀ ó máa wà ó máa wà calm nǹkan tó fẹ́ gbọ́ ni pé ẹ̀rí wo ló bá kí ẹ̀ ọ́ tó bá ti gbọ́ ẹ̀rí ọkàn á máa balẹ̀ tẹ́lẹ̀ yẹn sì rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n bó ṣe wá ń mọ̀ pẹ́ rí rí bẹ́ẹ̀ wàá ṣiṣẹ́ tọ̀ fún ara rẹ ni o ìyẹn fi máa ń láàfa náà wàá lọ wò wàá lọ kà wàá mọ̀ pẹ̀lú ẹ báwo ló ṣe wá fẹ́ mọ̀ ká nínú ọ̀rọ̀ eré wàá lọrọ tá sọ nítorí wàá ilé ìkàlẹ wájib wàá ilé ìkàlẹ jawab an ada tasa'ul ọ̀rọ̀ yẹn wá ní ó wá dọwọ́ ẹ pẹ̀lú èsì lórí àwọn nǹkan tó bá ń bí ẹlẹgbẹ́ máa ń gbé fún wa tọ ibi tí mo wá ń lọ ń bẹ ni pé tá a bá ṣe tíra yìí sọ ọkàn tó dáa fáyín sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ àsìkò láti ẹtọ tíra fíkìwù tó bá fẹ́ kà báwo ló ṣe kí ni báwo ló ṣe fẹ́ kà tíra fíkìwù àwọn school of thought ni ó ní afáyín sọ̀rọ̀ ní tiẹ̀ ní gbẹ́tọ̀. قلنا فاسمع إلى ما يقول العلامة الفقيه المحدث الأصولي الشيخ سليمان بن عبد الله بن عمر بن عبد الوهاب rẹ́mọ̀ wọ́n lọ́wọ́ tààlà fi ṣáàni fi àlà ṣáàni ó ní ọ̀rọ̀ tàwọn afáyín lòun fẹ́ lò fún yín nípa bó ṣe fẹ́ kàtírà mẹ̀sìn àbíyà ó ní àmọ̀kó níbílẹ̀ àfáyín ti já àfáyín ti sọ títí ẹ̀ pé tíra school of thought wàá wo gbogbo ẹ̀ wàá wo àwọn ẹ̀rí tí kálukú wọn ń lò tó ń tọ́ka sí ń bẹ̀ wàá wá lọ adopt ẹni tẹ́rì ẹ bá kúnná ìbọn máa wá lò ń tiẹ̀ kó rẹ̀ bá fi mọ̀ náà ó wá ní tọ̀ kóun tó lo ọ̀rọ̀ àfáà mi kóun mọ́rọ̀ àfáà mi wà ló wá sọ pé asheik suleiman bin eh, abdullahi bin muhammad abdullahi ahabu yìí ó ní fa'in kúlùtù ó ní fa'in kúlùtà fàmẹ́ta yẹ jùsù lè sá min kìrá àti yáǹsì musannafa fil tọ kí ni iṣẹ́ yìí náà máa sọ pé ó tọ́ fún yàn kí yàn máa kàtírà tí wọ́n kọ lórí school of thought ṣé yẹn lè máa kà ẹ ti rí nǹkan àwọn àáfàá gidi tí wọ́n jiná wọn kì í gbé school of thought ní solution sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n kà máa ń kà láti lè bá máa expose sáwọn ìbéèrè míì tó ti béèrè àwọn àáfàá míì àwọn ẹ̀rí tí wọ́n lò lórí ẹ̀ àwọn ẹ̀rí yẹn tó bá lọ tí ò lọ wọ́n máa tó àwọn nǹkan yẹn ṣe wọ́n wá ní ṣé ẹ̀yin náà fẹ́ sọ fún wa pé tọ́ ká máa kà àwọn tí náà school of thought àfààní yẹn jùs ní dáàlìkà kìrọ̀ àtúwá ala sabili al-isti'ana biha ala fahmi al-kitabi wa sunnah wà tẹsíwìrì ní mẹsàáyì àfààní ó tọ́ ó tọ́ kí yẹn máa ka àwọn tíra school of thought lóòótọ́ náà bẹ́ẹ̀ ni lójú ọ̀nà pé yẹn fi ń wá ìrànwọ́ láti gbọ́ kìtàbù wà súnà yìí torí àwọn ìbéèrè school àwọn school of thought yẹn àwọn nǹkan míì ń bẹ wàá rí pé kí lélẹ́yìn jẹ́ báyìí ó ti yé àti wàá fi máa expose sí bí fọ́tò àwọn ìbéèrè bá ṣe ń wá pàtẹkùmù mi náà ìlòkútù àlàálíà táwọn ìbéèrè yẹn á máa jẹ́ lára àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú irú àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti parí inú tíra ṣáájú afáwa ni àmà à ń tẹ̀kú na ìyá al-muqaddima ala kitabillahi wa sunnati sallallahu alaihi wa sallam al-hakima bayna an-nasi fi man khalafu fihi wal-mad'u ila tahakkumi ilayha دون تحكم إلى الله والرسول فلا ريب أن ذلك منافي للإيمان مضاد له كما قال تعالى فلا وربك لا يؤمنون حتى يواكموك فيما شر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلم تسليما أفاتوا فواني أي بابكيني تو يوم جاء إشاء ìṣà ìtìsíwájú fún ẹ tó bá ka tírà yìí wàá rí دادو وما báwọn adájọ́ ṣe dájọ́ wọn ṣe dá ẹjọ́ ẹ̀rí láàrin àwọn èèyàn nípa nǹkan tí wọ́n ń dìbéètì lórí ẹ̀ tí wọ́n ń dìfà lórí ẹ̀ àti bí tí wọ́n pe àwọn èèyàn lọ síbi àti bí ìdájọ́ tí wọ́n pe àwọn èèyàn lọ síbẹ̀ àti bí ohun tí wọ́n dá lẹ́jọ́ ń bẹ̀ tí ò bá kìtàbù wà súnà mu so kò wá sí tàbí ṣùgbọ́n o àwọn ọjọ́ tí wọ́n ń dá nì tí máa ń pa imọ́ níyàn rẹ tó wà yẹn contrary sí kìtàbù wà súnà wàá rí bẹ́ẹ̀ ọwọ́ àwọn ànàfíà ní ìsinyìísìn àwọn èèyàn dọ̀sí pé ó lè fọ ó lè mú nǹkan tí ó lè mú ọtí tí nǹkan tí máa ń jẹ́ kí èèyàn ta gbọ́gbọ́n yẹn bá fi lè tó bá ti lè reduce tó bá lè mú kó mẹ́ lọ́dọ̀ wọn ní ìsìn yẹn lè fi ọtí kí àgbo lọ́dọ̀ wọn because tó bá fi ọtí kí àgbo á padà korò kò ní dùn kò ní dàbí mọ́ so láwọn ànàfíà school of thought yẹn èsì ń bẹ́nu nǹkan táwọn àáfàá zamani yẹn gan ká against ẹ̀ ẹ̀ máa gbọ́ o àwọn àáfàá yẹn ò mọ pa school of thought àwọn yẹn ni wọ́n lórúkọ wọn o tí wọ́n dẹ̀ mọ àwọn fatwa àwọn míì sínú ẹ̀ tó àáfàá wa mú èrè wa pẹ́tọ̀ wá rántí ọ̀rọ̀ àlá tó ní ẹ lè jẹ́ múmi ní o ó lè gbà tá à ń níbi bá dájọ́ fún yín pẹ̀lú nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin ara yín lẹ́yìn náà ẹ wá wo ara yín wò pé à kí ní àtànàbí yẹn sọ ẹ ò pé èmi kò dá o nínú tó dájọ́ ẹ wá wò ẹ wá sọ yẹn ẹ di mùsùlùmí láàfà tí wọ́n ń ka àdìsí fún ní ìsìn pé àti táà níbi sọ̀rọ̀ ní táwọn sábà gbọ́yé ni tó tún lẹ́ni tó ẹni tí ò bá mú rò rí òun yìí náà kò sí nínú ojú súnà níbi. àfà ní wáyé zakana àtàhákùmú ìdálẹ́mọ̀ṣá àdàrà ìléyà tó nàlá rọ̀ṣọ́ tí nǹkan tí ìdájọ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ nì tí ò bá wá bá ti kìtàbù wà súnà tí ò sí ń bẹ̀ súnmọ́ ìdá àkọ́dọ̀ láwọn rọ̀ṣọ́ ọjọ́ ìtàlùjára àfi nọ́ọ̀sìkà nígbà tá a là wá dájọ́ fún ẹ torí nù kìtàbù wà súnà lórí nǹkan tó ń fà yẹn o tún wá ṣẹ̀ṣẹ̀ wá tún wá lè pé àkíní àfààyàn ń ṣe analysis yáyà yẹn ni o ó ti rẹ̀ bí mò ń fagídí sọ̀rọ̀ tó kù ní wàláhì ó ní o tún wá rí i pé yẹn kò tẹ́ lọ́rùn ní ẹ̀mí rẹ̀ wọ́n yìí ta àkọ́dọ̀ alùkìtàbù bí amòrin táwọn àwọn alùkìtàbù àwọn náà wàá dájọ́ pẹ̀lú nǹkan kan lam tajid harajan lam tajid harajan àwọn tó wá dá àwọn alùpùpù àwọn nàṣọ́nà Yahudi ló wá wọ́pọ̀ tọ̀ ọ̀rọ̀ nàṣọ́nà àti Yahudi ló fẹ́ lọ́ọ́ fi apply ọ̀rọ̀ ẹ̀sìn bí kan náà àfàlẹ́ bòbá tó ní ìjáàbò ń ṣọ̀nà ìyàkọ́ ṣọ̀ ni ṣebí ànábì Musa àbí àwọn kìnní ṣé àmọ́ ọ̀rọ̀ báyìbù kan wá ó fi báyìbù ó fi ó fi ó fi ó fi ó fi rọ́bìṣì tó wà nínú ẹ̀sìn gbogbo àwọn táwọn ọmọràn ni wọn sọ yẹn wọn dá lóhùn fa tọ ó ní ìzà kọdọ ọ̀rọ̀ sóòlù bí amúrí lam tó sẹlẹm lá lam tẹsílẹm láwù ànábì tó dájọ́ fún ẹ ò tó mú wáyé ìzà kọdọ amúrí sẹlẹmọtì láwù fàkọdé àkàmọláwù tá àlà sọlá àlà kọlọkọ ilé àbá iṣẹ́ àròjọ lọ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó o gba ìdájọ́ kùránì o gba ọ̀rọ̀ àwọn kèfèrí o gbọrọ àlà o tẹ̀lé fẹnu ohun tá a fẹ́ kò mọ̀ ní pé kí ni anaka lasta bi mumin wà ní anata ààbè òun ṣe mọ̀ ní tá a fẹ́ kò mọ̀ bẹ́ẹ̀ ni afáwọn mọ̀rọ̀ wa pé tọ̀ àwọn ọmọ ìyá kùránì wa dí tọ̀ ó ní. فخالف المقلدون ذلك وجمدوا على ما وجدوه في كتب المسابية سواء كان صوابا أو خطأ مع أن كثير من هذه الأقوال المنسوبة للأئمة ليست ليست أقوالا له منصوص عليها àwọn ní gbogbo àwọn school of thought tẹ máa ń rí yẹn tí wọn máa sọ nǹkan míì tó àfáà ní gbogbo ohun tó wá lọ ń fi àwọn ọ̀rọ̀ yẹn ti sáwọn àfáà ẹ̀sìn tó lọ ń fi wọ́n ti sí yẹn léèṣà ti àkèwà dàníláhùn mọ̀nsóòsọ àlèyà kì í ṣọ̀rọ̀ àwọn àfáà yẹn àwọn àfáà yẹn kọ́ wà ìnáma iyá tẹ̀fọ̀rì áàt àwòdúhó wà tìmọ̀dáàt wà kìyàs aláàkíwà àlèyìn wọ́n kàn mọ àwọn ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ táwọn àfáà bá sọ ni ọ̀làsìn náà àwọn òwà kí ń sọ pé ìnàlẹ̀ àyímọ́ta aláàkátọ̀ yìí

ọ̀rọ̀ àwọn àáfàá ní ìtẹ̀ bá rí nínú school of thought kì í ṣe àwọn àáfàá yẹn ni wọ́n sọ mí o wọ́n kàn lọ fi ọ̀rọ̀ àwọn àáfàá yẹn ṣe kìyàsó fọ́rọ̀ mi táwọn oníbi díẹ̀ àgbẹ̀ síbẹ̀ ni mo lè sọ fún yẹn pé tíra adéyàtò sòlùtọ́ọ̀n adéyàtò sòlùtọ́ọ̀n ilẹ̀ mùsùlùmí àáfàá nìyí ó ṣàlàyé pé school of thought ń kọ́ pé lára àwọn àdádálẹ̀ tí wọ́n dá sínú sínú ẹ̀sìn ni torí ìdí èyí ń kọ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe àáfàá lọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe pé yẹn ẹni tí ò bá tẹ̀lé àfáà tẹ ò tẹ̀lé kò sí lójú ọ̀nà ẹ̀sìn rárá o kì í sì ń ṣe pé yẹn wá dé lọ́sàn-án gan kó dá sí pé ìwọ ló ti yà fẹ́ máa ṣàlàyé fún ẹ ó fẹ́ máa ṣàlàyé ẹlẹ́ṣẹ̀ àti kèfèrí fún wa tẹ ẹ bá ti wíìkì ẹlẹ́ẹ̀ ti wíìkì àwọn èèyàn ti mọ̀ yàtọ̀ láàrin ẹni tó já sí pé ẹ̀ṣẹ̀ ló kó sí àtẹni tí ń kó sínú bídíà ẹ má máa lọ ẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ bídíà mọ́ a yàtọ̀ láàrin ẹlẹ́ṣẹ̀ tí ó kó sí kúfúrú àti ẹlẹ́ṣẹ̀ tó ń kó sínú kúfúrú á ti mọ̀ yàtọ̀ ohun tá a fẹ́ béèrè ni pé ànábì ní lálùjánnà òun á máa bẹ lákéré mọ ọdún àbàtà òun á máa bẹ lábàtà dé òun á máa bẹ ní inú àbàtà gbogbo ẹnikẹ́ni tó bá wá wọnú àbàtà yìí tó bá wá mumi àbàtà yìí òun gbọ́ òtún gbẹ mọ́ àwọn èèyàn máa wọlé wọn máa mumi wọn máa máa mumi làwọn kan bá yọ lọ́ọ̀kan wọn máa bọ̀ wá ó ní wọn á dá wọn pé ah, àwọn mùsùlùmí òun ló ń bọ̀ yìí o àwọn náà ó ti róhun náà pé ah, ànẹ́bí wa nìyẹn lọ́kàn gẹ́gẹ́ bíi pé olóhùn wa wà ní ibi àbàtà inú àwọn máa dùn wọn fẹ́ wá pàdé ànẹ́bí ànẹ́bí ni wọ́n wàá búlọ̀kù wọn òun wa ní ìnáwó mi nì ọ̀nà àwọn ọjọ́ mi ni wọ́n já máa bọ̀ fi wọ́n lẹ̀ mùsùlùmí ni wọ́n wọn á ní wà ànẹ́bí àwọn eléyìí òun ṣe mọ àwọn eléyìí òun ṣe jọrẹ mọ́ nígbà tó tó sí mọ́ ẹ̀ẹ́dì wọn ti dá nǹkan míì lẹ sínú ẹsìn rẹ abìnrin ẹhẹn ah tó bá jẹ bẹ́ẹ̀ ni sókàn sókàn lima badalu bad tó bá jẹ bẹ́ẹ̀ lóòótọ́ tọ ìgbéjìnà tefetefe kíákíá fún nǹkan tẹ fún nǹkan tẹ ṣe nínú ẹsìn àwọn oníbídíà nìyẹn o tí wọn ń dá nǹkan sí tó sínú ẹsìn sínú ẹsìn wọn á fẹ́ bi ẹ́ léèrè àwọn oníbídíà tí wọn ní mumi àbàtà yẹn ṣáwọn oníbídíà wọn káfírọ ni àbí mufasíkọ̀ àwọn mufasíkọ̀ náà ní omi àbùtà àyè ẹ̀kọ́ ni tó bá náà wọn mufasíkọ̀ ni wọn àwọn mukafira ni wọn ní omi àbàtà àwọn mufasíkọ̀ tó ní máa wọ ọ̀nà yẹn pé wọ́n á wọ ọ̀nà náà wọ́n á jìyà wọn náà yẹn wọ́n á kọ́ lọ jìyà náà kó tó bá mú mi àbàtà. <laughs> ẹ wò ó ẹbí fíìmù yìí ti sú mi lẹ yorùbá wà láìra àti tọ àwọn wo àwọn wo sinimá yín lọọkan ni aláì débi pé àlẹ́bí tó sọ níbi àdìsí dáhùd àdìsí tíra àdìsí m dáhùd tí ṣe kàlùbánu tí wọ́n ń ṣe gbogbo àwọn ṣàlàyé ẹ̀ mẹ́ pé àlẹ́bí ní inna Allah hajaba tawba an kulli sa'ibi bid'ah gbogbo ẹni tó bá jẹ́ oníbèdè aláàkọ tuntun báyìí aláwọ ní gba tuntun bá rú ẹni bẹ́ẹ̀ ata yẹdẹ àbèdè ata o títí dìgbà tí ó fi fi bídíà yẹn kalẹ̀ tí kò bá wá fi bídíà yẹn bá wá kú bẹ́ẹ̀ aláwọ ní gba tó bá rú ẹni bẹ́ẹ̀ ṣé mufasikọ náà òun ò sí ń bẹ àbí kálá aṣáájú yín kí wọn lọ kúkú mufasikọ pàápàá nù tẹ ń bá bọ yìí tí gbogbo nǹkan ni mufasikọ mufasikọ mufasikọ ẹ lẹ́kọ̀ọ́ ìjà máa lọ àtúgbọ́n àti lọ́ba Hmm. islam kì í ṣe ẹ̀sìn àáfà islam kì í ṣe ẹ̀sìn àáfà ẹ̀sìn allah ni o ẹ̀sìn àáfà kọ́ ni islam o àáfà kọ́ ni yóò sọ bá a ṣe ṣẹ̀sìn fún wa o àáfà yóò sọ bá a láà ṣe ní à ń ṣẹ̀sìn fún wa ní o á dẹ̀ máa fún wa láwọn evidences tó gbogbo àwọn àfáà tí mo wá kọ síbẹ̀ yẹn náà àwọn nǹkan tó mo fẹ́ sọ pa àwọn ọmọ tí mo wọnú ọ̀rọ̀ yẹn kíyàn torí bí kíyàn ní bí gbogbo ìsìbíyà ọ̀tọ̀ àdìsí ọ̀rọ̀ àfáà yẹn ti ń sún yẹn jàre àdìsí gbogbo ẹgbẹ́ aya na Quran tana wani lata wala ta kuno minal mushriki minal ladina faraqu dinahum kanu shi'a kullu hisbin bima ladayhim farahun hadisi yanko eh, aya ya yẹn kọ hadisi kulu afinna ila wahida nkọ hadisi fa atẹzin tilika lẹfẹrẹkọ kula nkọ èwo ni isbiya shirikiya èwo ni isbiya bidiyiya kini yàtọ̀ kila afidá wọn mọ ẹ bá wa bèè lọ́wọ́ afakọmọrù o kini ẹ̀rí isbiya shirikiya ẹ kìtì ẹ ní bídíà gan filasili kini asulu bídíà gangan kàtì ẹ kan mọ pé. asunu bídíà lọ́dọ̀ àfa kọmọrù o ṣé ẹ̀ṣẹ̀ bí àṣẹ àwọn ní onírọ́ ọlọ́tí tẹ́tẹ́ ni tẹbi ìsìbíà kan wá ń bẹ ṣèdèkíyà ni ìsìbíà kan wá ń bẹ gbèdéhànyà ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ẹni tó bá fi lè wá sọ pé tọ ẹgbẹ́ ń gbẹ̀yàn kó onú sùlámù ní ìsìn ti di jàmàtíyà ẹ kí ni problem àfa yìí gan sẹ̀fù gan kí ni ń Abi gan àbí ọ̀rọ̀ àbí ẹ bèrè lọ́wọ́ àfa pẹ̀lú àwọn àfijọ́ àfijọ́ òwe yorùbá àwọn tíra àwọn asúlà asúlùjà ìlíyà tó máa máa ka orin máa fi mú fátíwá máa ka orin máa fi sọ̀rọ̀ ẹ̀sìn ipa pé a ní ẹ ọmọ mi òun ní ẹ ó ti kàfàrà pé àbàbà òun ní bíbí àmì òun sọ fún ọkọ tó ń ṣe òdà àwọn ọ̀dẹ̀ òun dẹ̀ kó nílé fún wọn ṣé kò lè rí bẹ́ẹ̀ kò lè possible bẹ́ẹ̀ ṣé kò lè rí bẹ́ẹ̀ kò lè possible bẹ́ẹ̀ káwọn òbí yẹn jẹ́ lẹ́bọ tí wọ́n fẹ́ ṣẹ̀sìn tí yẹn dẹ̀ kó ń lé fún wọn. níjọ́ tí Abu Huraira ti ń sọ̀rọ̀ ànábì lójú ìyá ẹ̀ tí yẹ ẹ̀ jẹ́ lẹ́bọ ìyá ẹ̀ bá fàbùkù kan ànábì gẹ́gẹ́ bí ẹlẹ́bọ tó jẹ́ ńgbà náà wa ó bẹnu ẹ̀ tẹ́lẹ̀ ànábì pé gíní ànábì wo gíní kan torí pé òun jẹ́ kì í ṣe mùsùlùmí ńgbà náà inú Abu Huraira bàjẹ́ ah ànábì ló sọ̀rọ̀ ẹ̀ báyìí àbúrò àbínú kò nílé ó jáde síta ó gbọ́dọ̀ ànábì lọ pé ah ànábì ànábì ní kí ló ṣe ẹ́ lójú ẹ kọ́ ẹ lọ́wọ́ kí ló ṣe ẹ́ ah òun sọ òun báyà òun sọ̀rọ̀ ni inú ẹ bàjẹ́ ni ìyẹn ṣe inú yẹn ò ní dùn fáwọn òbí yẹn kì í ṣe mùsùlùmí inú yẹn ò sì ní dùn ní pé àwọn òbí yẹn kó sínú ẹbọ ẹlòmídé gbọ́dọ̀ bí yìí ṣe yẹn kírun ẹbẹ gbọ́ ilé ìdáhùn tó ń sọ̀rọ̀ ìyẹn afáàtọ̀ máa ń pè nǹkan mọ́rù yẹn ní máa ń sọ pé ẹ̀rọ oníbídíà nìyẹn ṣe bó ń kírun ẹ̀rọ oníbídíà yẹn oníbídíà nìyẹn ó ń ṣe láìláì lálá ṣé ìmọ̀lélẹ́ àwọn kàwá ní ìgbésẹ̀ láìláì lálá ẹ àwọn kọ̀dàríyà àwọn ṣe láìláì lálá àwọn jàmíyà àwọn ṣe láìláì lálá àníbi wàá ròyìn àwọn alahakuma kàwárí pẹ̀lú gbogbo iṣẹ́ olóore tí táwọn sábà náà máa ń ṣe ó sì ní síbẹ̀síbẹ̀ ni wọn kì í ṣe mùsùlùmí ṣé káàbù bùnú mẹ́líkì àtàwọn tí wọn lójú ogúnjọ́ kìí àná tí wọn kì í dáhùn sálámà wọn ṣé wọn ṣe láìláì làláwọ tí ogun wọn kẹ̀yìn tí wọn tí wọn dáhùn sálámà wọn ṣáwọn sàábẹ́ ànábì tí wọn lójú ogun yẹn tí wọn kẹ̀yìn tí yẹn ṣé wọn kì í ṣe láìláì làlá ṣé ìmọ̀ làwọn eléyìí ṣé ìmọ̀ rí tẹ́fẹ́ pè lẹ́sìn báwọn èèyàn ga ọ ó wọn sọ fáànù nẹbi pé òun sọ̀rọ̀ ẹ fáànù nẹbi ìyá òun wá fèsì báyìí báyìí báyìí bóyá ànẹbi ṣá bá mi ṣàdúrà kí àmì gbà sílámù bá mi ṣàdúrà ànẹbi sì ṣàdúrà ń bẹ fún pé ká náà rọ ọkàn ìyá ẹ kí ẹ gbà sílámù tó jẹ mùsùlùmí àbúrò yàrá wa padà sílé ìgbà tó wá délé ó wá pàdé ìyá rẹ̀ nù nà tí yẹn sọ fún pé aṣáájú allah ilá ilàlá aṣáájú anna muhammadan abdu wa rasulillah òun jẹ́rìí òun gbà pa allah ló yẹ níjọsìn anabi muhammad kọ òjíṣẹ́ allah ni òun gbà islam inú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá dùn gan inú ẹ̀ dùn ló bá tó sáré pa àtọ́dá anabi bí ah anabi òun délé báyìí yóò òun ti gbà islam yóò òun ti wí kẹ́límà inú òun dùn dákun báyìí ṣàdúrà kí gbogbo mùsùlùmí máa fẹ́ràn òun kó fẹ́ràn ìyá òun náà máa ṣàdúrà alẹ́bí tó ṣàdúrà kí gbogbo mùsùlùmí ó máa fẹ́ràn àbúrẹ́ra wọ́n sì máa fẹ́ràn ìyá rẹ̀ lónìí ẹni tí ò bá fẹ́ràn àbúrẹ́ra òun ṣe mùsùlùmí torí àwọn mùsùlùmí lànàbí ní kó máa ní ká alájẹ káwọn mùsùlùmí máa fẹ́ràn àbú kó máa fẹ́ràn àbúrẹ́ra yìí èèyàn kan sì ń bá àbúrẹ́ra mi báyìí ẹni tí ń bá àbúrẹ́ra yẹn ò ní ó kún mọ̀ mùfásíkọ̀ náà ni ò àgbákò ẹni tí wọ́n á dìbẹ́ àwọn sàábí ìyẹn máa ń gbọ́ àṣìjàràdá ìyẹn á dàrú ẹni tí ń dìbẹ́ àwọn sàábí tí ń dìfẹ́ Islam tí ń gbógun ti bídíà àtàwọn oníbídíà èèyàn kan sì ń bú àwọn sàábí ànẹ́bí òun ọ̀sìn ní hukumu ẹni tí sì ń dìfẹ́ǹdì ẹ̀sìn òun ní hukumu lọ́dọ̀ yín ẹni pé ẹ ti ní fọ́ọ̀tì ẹ ti nǹkan ti ṣe yín lágbárí ẹ gbádùn gbogbo ẹ̀yin tẹ́ ní àwọn ọ̀rọ̀ ní burúkú yẹn ẹ gbádùn àfa kọ̀mọ́rò dín yín náà ní kọ̀mọ́rò yín náà ní sọ pé fásikọ̀ gbogbo nǹkan láyé lọ́dọ̀ kọ̀mọ́rù fásikọ̀ ni ẹ wá sọ fún wa ta ni mo káfíra ní gbogbo nàìjíríà àti south àti west àti east ní gbogbo lagos state ní gbogbo láǹbẹ àbá yunus ṣàlàyé fún wa ta ló kó sí bídíà mọ káfírọ ìjà gbọ àwọn tẹ̀yìn pè ní mọ̀fásíkọ̀ yìí náà kò máa sí aburú ń bẹ̀ náà lè máa fi wọ́n ṣe kò sáburú ń bẹ̀ mọ̀fásíkọ̀ ló kó sí kò sáburú ń bẹ̀ mọ̀fásíkọ̀ ni kò sáburú ń bẹ̀ mọ̀fásíkọ̀ ni ṣé islam ni ká má fa tí mo list orúkọ wọn lẹ̀ o gbogbo wọn náà tó bá ń gbọ́ mi kódà tí o bá mọ àáfàá kankan tẹ́lẹ̀ máa ń bèrè ọ́ mi yẹn ẹ fáwọn ẹ lákùn ẹ júwe àwọn àáfàá táwọn lè máa gbọ́ fáwọn torí wọn náà tí o bá mọ àáfàá kankan yẹn tó bá ń gbọ́rọ̀ ẹ̀ lọ tó bá ń gbọ́rọ̀ ẹ̀ lọ tó o bá ti mọ bí yẹn ṣe ń gbọ́rọ̀ tó bá ti lẹ́rìí níjọ́ tá àáfàá bá ti yàwọ́ ó máa yín sì fún àti notice gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ gbọ́dọ̀ máa fún ẹ ní proof ni kò máa fún ẹ ní proof kò máa fún ẹ ní proof a fún ẹ ní proof ọ̀rọ̀ alá ọ̀rọ̀ anẹ́bì á wá fún ẹ ní proof àwọn àfáìsì táwọn náà ti sọ ṣiṣẹ́ ní ti ló bá tán kò sí tó lé mbẹ́ wa alaikum wa rahmatullahi wa barakatuh